Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Sọ ìbéèrè tèmi lọ báyìí pé nípa. Náà assalamu alaikum èdè ká gbọ́dọ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn. So nípa ọ̀rọ̀ ẹ̀yìn àbí kéèyàn máa ṣe òfófó. So hmm. tó bá yẹ pé bóyá nǹkan téèyàn fẹ́ sọ bóyá èèyàn fẹ́ ṣe àtúnṣe àbí nǹkan kan láàrin bóyá èèyàn kan àbí kéèyàn náà pé ó hmm. máa ní èèyàn máa wà fọ́ọ̀t láti pé bóyá kéèyàn sọ ọ̀rọ̀ yẹn àbí nǹkan kan so báwo ni ilé yẹn ti jẹ ṣé. Wọ́n ní ìbéèrè tó wà ní pé ǹjẹ́ ẹni tó fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn méjì kan tí ọwá ń sọ ṣé ọ ń bá ẹnìkan sọ ni àbí. bẹ́ẹ̀ kó lè pè sákèsí ẹ̀yìn tó dáa ni èèyàn gan fúnra yẹn lọ́yẹ kéèyàn lọ lè pè sákèsí tẹ́yìn bá wá rí pé bóyá ipá àyàn ọ̀ka àbí èèyàn ń tijú àbí lágbára ẹ̀ èèyàn wá sọ fún ẹnìkan tó lè bá sọ̀rọ̀. èyàn máa jó yí ọ̀ntọ̀ pé ẹ má tú àṣẹ sí àwọn èèyàn ọ̀rọ̀ yẹn mo fi lọ́wọ́ ni o lágbájá ẹ pé kí kẹ bá sọ̀rọ̀ bóyá ní ti ń ṣe yẹn ó lè filẹ̀ irú èyàn a lè pè ní a lè pè ní ń ni pé kéèyàn máa láti máa ba ọmọlúwàbí tó sì pé tó dùn bá ẹ̀hìn tó ń pè lọ́rọ̀ ẹ̀yìn ni ọlọ́mọṣà sọ níbẹ̀. asalaamualeykum salaam. wa aleykum salaam. téèyàn bá ń gbé àdúgbò tó jẹ́ pé kò sí mọ́tò ọ̀kadà lèèyàn máa rí. ẹni kìíní yìí. tó bá yẹ pé àdúgbò téèyàn ń gbé ọ̀kadà ni kò sí bó ṣe fẹ́ ṣe èèyàn lè rí oyin bọ́ọ̀lù ọgbọ́n wo lèèyàn fẹ́ dá sùn. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ṣe ọlọ́run ọba aláàtọ̀ sọ òfin kalẹ̀ oye tó ní ká máa fara kínra ọlọ́run ti mọ̀ bẹ̀rẹ̀ ayé ó sì mọ̀ òpin rẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ nínú ilé ayé pátá gbogbo ẹ̀rọ ọlọ́run ti mọ̀ ọlọ́run sì ní fara ni wá lérí òfin rẹ̀ wattaqullaha mastata'tum wọn ni ká bẹ̀rù ọlọ́run ọba débi tá a bá lágbára dé ìtumọ̀ ni pé mọ̀ pé èmi mọ lágbára dé ni pé èmi lè mọ gun ọ̀kadà o àbí èmi lè mọ gun mọ́rọ́wá ọ̀kadà ní ilégùn lọ́rin tí wọ́n sọ kọ́ yẹn wattaqullaha mastata'tum ni pé èyàn ó gbìyànjú débi pé kò sábàyọmọ́ kò ló jẹ́ pé èmi máa ọ̀pọ̀lọpọ̀ àwọn mahat kọ́lé ìfún ńlá ń bẹ ìfún nínú àwọn tí wọ́n wá síbí tí wọ́n egun ọ̀kadà àwọn náà sì ń bẹ̀lẹ̀ ayé wọ́n sì ń jáde kẹ́tẹ́pẹ́lẹ́ ni wọ́n wà wọ́n jáde èyí ó sì farada oye débi pé ipa pin oye ipa ṣe kíni ipa pin bọ̀tẹ̀ yìí tí tọ́ba lẹ́yìn bá dúró pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá a la èyí ó rí mọ́tò tó gbé yẹn tọ́ba jẹ́ pọ̀ nìkan ló

wọ́n máa mọ̀ọ́mọ̀ ni tí wọ́n fa bírèkì kó lè bá rọ́ọ̀lù wọn ìwọlé mọ́mọ́ ìwọlé mọ́mọ́ tọ́jú pé yọ́ọ̀ máa gbádùn pẹ̀lú yàwó yàwó kọ́dà ẹlòmíì tó fọwọ́ kan ọlọ́kadà kó tó bọ́lẹ̀ ibi ẹlòmíì bàjẹ́ dé nídìí bẹ́ẹ̀ tó bá di pé wọ́n fẹ́ lẹ̀mí lọ tó o ti bá bẹ abẹ necessity àmọ́ kéèyàn ó sì gbìyànjú kéde pé èèyàn jáde síta yọkàn ọlọ́kadà yọkàdá dúró ọwọ́ àmọ́tò tó ọ̀bọ̀ wá rí mọ́tò mọ́ ó ti lèyàn wá kà pé tó àràbàyọ̀ mọ́. Ini oṣù máa bàjẹ́ lé tẹ̀yàn ṣe kíni tẹ̀yàn ṣe yẹ wallahu alam. ẹjọ ìbéèrè tèmi lọ báyìí pé wọ́n tọrọ ẹni tó ń lo òwú. ẹgbẹ́ sẹ́ni dáadáa. ẹni tó ń lo òwú bébí wù tó fi kó irun ẹ̀ látara líle bí irun yẹn ṣe máa ń le tí ó dẹ̀ lè lo ọṣẹ kí ni ojú òye tí Islam fi wò. ẹ wo tí Islam bá ti ní ọ̀dà àwọn afáàtí wọn sọ̀rọ̀ nípa pé òwú attachment àtòwú kí ni àtàlà méjì kí ni ẹ̀tọ́ láàrin méjì àbí tábà tanra wa lóko ẹ̀hẹ̀n nígbà wọn ní àtàtúmẹ̀tì àrọ́ọ̀mù ni òun náà ó ti kó sínú ẹ̀ torí pé òun náà jọrùn ọjọrùn lápèjúwe irú ríbìn ríbìn lápèjúwe sìn ríbìn àbí sọmọ pé ríbìn yẹn òun ó pẹlẹbẹ kò tó èyí lè fi dirun rọ́bà àwọn rọ́bà rọ́bà yẹn rọ́bà tó fi ń yẹn èyí lè fi nídìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ó ní àwọn kírìmù téèyàn máa ń lò èyàn ó ṣàkó nígbà tó ní pé alternative wa èyàn ó ṣàkó níbi èyí tọ́lọ́wọ́n fẹ́ èyàn ó ṣàlọ́ bí èyí tọ́lọ́wọ́n sí kíni tọ́lọ́wọ́n fẹ́ àníbi tó bá dìgbà ẹ̀yà yín ẹ̀sìn ọ̀dà gẹ́gẹ́ bí ògùn ná àwọn èèyàn díẹ̀ ni wọ́n lè dì í mú àwọn èèyàn díẹ̀ ọlọ́mọ sáfà wa náà sínú kíyàn wá solution mi nígbà tí solution wa Allahu alam. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam ọ̀rọ̀ àti Ọlọ́run sọ nínú àlùkàn pé two years pé obìnrin ṣe breastfeeding for good hmm. two years so wọ́tọ̀ tí Ọlọ́run bá kádàrá pé obìnrin yẹn lóyún tí ò dẹ̀ sì breastfeed ọmọ for complete two years kí ni. Ọlọ́run ọba ọ̀pá aláṣẹ Ọlọ́run ọ̀pá aláṣẹ Ọlọ́run ọba ní eh, wàlúwàlídàtú àwọn obìnrin atọ́mọ lórí bí ìnà àwòládàhùn náà àwòládàhùn ní káàmì lẹ́yìn wọ́n fún àwọn ọmọ wọn ní ọ̀dà kan fún àwọn ọmọ wọn ní ọyàn lọ́dún méjì ọdún mélòó ọdún méjì gbáko ọlọ́run ọba àlá ọ sọ pé kìnìún yìí dáa ọláǹfààní kìnìún pé ọlọ́run ọba ṣe é ní ọ̀ràn àyàn yìí pé dáadáa ní yìí pé dáadáa ní fún yín láti fọmọ lọ́nà àmọ́ ìtọ́ advice ọlọ́run ọba fún wa yín lọ́dà jù ló fi jẹ́ pé obìnrin tó bá fẹ́ máa ń lóyún kó gbìyànjú kó máa sọ kó máa sọ́ra bí ó ṣe ní tètè lóyún pẹ̀lú àwọn ẹ̀hẹ́ àmọ́ tọ́lọ̀ bá kádàrà pé oyún ti dé ọfún lọ́yàn lọ́wọ́ fẹ́sàn. now sí àfẹ́ kí obìnrin kó ṣọ́ ara ẹ̀ wọ́n sọ pé ọlọ́dẹ ní kí a máa kọ́kọ́ bá pè wá pé ká máa. ẹ ìtumọ̀ ẹ̀ ni pé ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn máa ẹ máa ń ẹ máa ṣọ́ra látara pé bóyá èèyàn sọ fún ọkọ pé kọ́ máa kọ́ máa ṣe kí ni kọ́ máa dàmí sóhun láà ẹ̀hẹ̀ ẹ̀ tìjọ sọ pé ọmọ yìí àdìgbà àwọn mẹ́tẹ̀ dọ́kítọ̀ gan wọ́n padà kọ̀nfàmù pé oyún níní kò ní kankan ṣe pẹ̀lú ọyàn oyún wà mí dọ́wà ọyàn wà mí dọ́wà mẹ́díkálì tẹ́lẹ̀ mi ti béèrè yẹn lọ́dọ̀ àwọn doctors wọ́n ní oyún wà mí dọ́wà ọyàn wà mí dọ́wà kò ṣe ìwádìí ra wọn lọ́wọ́ rárá àmọ́ ń gbà mí torí àlàáfíà obìnrin ẹ dákun ẹ dákun ẹ dákun fẹ́ béèrè béèrè kọ́ adọ́wàdàsókò béèrè yóò béèrè ẹ má dẹjọ́ lẹ́wọ̀n nídìí bẹ́ẹ̀ tó èèyàn jẹ́ kọ́kún ẹ mọ̀ ọgbọ́n tẹ́ mọ̀ dá sí tọ́lọ́mọ bá kádà rẹ pé ó doyún ẹ mọ̀ fọmọ lọ́yàn lọ àmọ́ tó wá dé pé bóyá ẹ tẹ̀lé ògbé ọkọ rẹ náà ó ṣàlàyé fún òun náà mọ̀ sí sí ẹ̀ òun náà mọ̀ bí ó ṣe máa bẹ́ẹ̀ sì máa dọ́gbọ́n sí wallahu alam. náà a kí gbogbo wa kú àtàárọ̀ abẹ́lẹ́ nínú ọ̀nà rẹ̀ àti agbára rẹ̀ àsìkò wa tí a fi ilẹ̀ kọ́lọ́nkọ́ bá fi sínú mizan wa hasanati gbogbo wa kó jẹ́ kí ó ṣe gbogbo wa ní àǹfààní àti gbogbo àwọn lecturers wa látàárọ̀ àti gbogbo wa náà tí a ń gbọ́ èyí tó kù sí òun náà ni ká dáhùn àwọn ìbéèrè èyí tá a fò torí àsìkò láàárọ̀ ká sì dáhùn àwọn ìbéèrè èyí tó bá ṣẹ́kù ní kọ̀ọ̀kan wa ká sì gbọ́ àwọn tàdàkùlát ẹni tó náà bá ní ọ̀rọ̀ láti sọ. So so mike wa bíi ìdínlá tí àwọn máa fi yanjú eléyìí bíi ìdínlá ta'ala láti yìí títí tí ó fi di three forty bíi ìdínlá ta'ala òun náà ni àwọn àbá lọ. naam ìbéèrè lára àwọn béèrè tó ti wà ń bí tẹ́lẹ̀ oníbéèrè béèrè wípé ẹ jọ̀wọ́ ìyàwó àkọ́kọ́ tó ju ìyàwó ẹlẹ́ẹ̀kejì lọ tí ìyàwó àkọ́kọ́ tí wọ́n jù lọ tó wá ń pe ìyàwó tán fẹ́ lé tó jù lọ yẹn lórúkọ ojú wo ni ìsìláàmù fi wò ó. alhamdulillah <clears throat> wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa asahabihi wa man wala. ìzọ́m ìzọ́m ẹ̀dá kan tó rọlọ́run. adúpẹ́ ní bàbá tí ó ṣe ń rọrùn fún wa láti jòkó látàárọ̀. Eh, ìjòkó tí àjòkó lẹ́yìn eh, ó ti wà nínú àkọọ́lẹ̀ tí ẹnì kọ̀ọ̀kan wa táàdé bá lọ́dọ̀ ọlọ́run jọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa kọlọ mọ́sà ìgbà lẹ́sùn fún wa. ìbéèrè tí wọ́n béèrè yẹn eh, nínú Sharia Islam padà ọmọ ìyá méjì tí wọ́n bá wọn ní ní wọn ní Ah, ká máa pera wọn lórúkọ pẹ̀lú àpọ́nlé wọn ṣàpọ́nlé ara wọn eh, broda alágbájá sista alágbájá eh, gẹ́gẹ́ bí sharia islam ẹ̀yin lam ta'lamu aba'ahum fa ikhwanukum fi din ọlọ́wọ́n bá ní ẹ̀tẹ́ ìbá máa ó kọ bàbá wọn ẹ̀pẹ̀ wọn lọ́mọ ìyá yín eh, ìyàwó méjì tí wọ́n wà lọ́dọ̀ ọkọ kan náà tí ọlọ́wọ́n bá láà kádàlá kí wọ́n pàdé gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ọlọ́run àti ètò ọlọ́run wọ́n mọ̀ sàkánlé ara wọn àwọn méjèèjì ìdọ́dájú ni pé iná wà ànábì ànábì máa ń pẹ́ni tó jùlọ lé ẹni tí ànábì jùlọ ẹni tí ànábì jùlọ ànábì a máa pọ́n lé ànábì a sì máa ẹni tó bá jùlọ lé ẹni ju ànábì lọ ànábì a máa ẹni tó kéré sí ànábì ànábì a máa ṣe kíni ànábì a máa nínú ṣẹ̀rí àwọn ni pé kéèyàn fi ó mọ̀ kan ni kéèyàn máa fi ṣe kíni kéèyàn máa fi pè bọ́bá ti bímọ ẹ máa fi ó kọ́ ọmọ rẹ̀ pé tí ọba ti bímọ ẹ béèrè pé ó mú kí ni oúnjẹ torí inú sẹ̀ríà kéèyàn ọmọ ti bímọ kọ́ máa pẹ̀rẹ̀ ní ó mú kò sí tó takò ó mú Zainab ó mú Abdullah ìyàwó Aisha ó mú Abdullah náà ń pè ọlọ́run sì kádàrá kó bí Abdullah náà ẹ̀hẹ̀ àwọn ọmọ Abdullah wọn pè kọ́dẹ̀ tí ìbímọ nídìí bẹ́ẹ̀ a máa ń pè yàn ní ó mú lágbájá ẹ̀hún lọ́dájú nítorí pé nílẹ̀ Yorùbá tí wọ́n ń lakọ́ ọmọ lérí báyẹn

àmìdí eh, eh, eh, ah, náà tó mọ́ tó ń sàlékún lérí ọ̀rọ̀ yẹn pé ó lè mọ́ jẹ́ ìyàwó méjì lọ́dọ̀ ọkọ ó lè jẹ́ àwọn ọmọ ìyá náà ta jẹ́ sisters ká máa pàrà wálé sista Zainab sista Fatima sista Hamida eléyìí ọ wà nínú ẹ̀kọ́ oníbèrè bèèrè pé ẹni kò da nínú ẹ̀sìn kóbìnrin máa bọ́ ìjáàbò rẹ̀ nílé onílé tó bá wáyé pé àwọn fẹ́ lọ ṣerun ń kọ́ ṣé ká má bọ́ ọrùn mọ́ ni àbí ká má lọ ṣerun nílé onílé mọ́ kọ́ wá ṣe nílé wa. ẹ ń ṣàn lọ́wọ́ dípẹ́ ẹnìyẹn bóyá òun ni ìyá onídìrí yóò ní permanent um, room yàrá tí ń lò òye tó jẹ́ pé ẹ̀mí ọ̀ balẹ̀ lérí ẹ̀ wípé wọ́n dẹ̀ tilẹ̀kùn yẹn gbangban wọ́n tilẹ̀kùn yẹn sọ̀pọ̀ eléyìn ó ní kankan ṣe inú ẹ̀ irú ẹni tí bá ń dirun fáwọn èèyàn ọ̀yẹ̀ yóò gbìyànjú kọjí kọ́ bẹ̀rù ọlọ́run kí ẹlòmíràn má jalu yàwó yàwó nílé ẹ̀ wọ́n lè wà nù yàrá kan tilẹ̀kùn àmọ́ kó ṣọ̀pù ilẹ̀kùn yẹn ẹni tó fẹ́ bọ̀rọ̀ alẹ́ gẹ̀ẹ́nẹ́ kọ́kọ́ check ilẹ̀kùn yẹn ṣé ṣé wọ́n wà ní títì àbí kò sí ní títì nídìí bẹ́ẹ̀ lẹ́yìn bá fẹ́ ṣerun èèyàn sábọ̀ tó wà lérí ẹ̀kan tó rí irun ṣe fún eléyìn òbúrú àmọ́ ìtọ́ dájú ìtọ́ dájú ó náà ní kéèyàn ó pe ẹni yẹ kó wá báyàn ṣe ní ilé. nínú lẹ́kṣọ̀ tí wọ́n ti ṣe a gbọ́ pé kóbìnrin kó ohun tó bá ní sí abẹ́ ọkọ rẹ̀ kò sì sáburú ní kíbi kóbìnrin náà ní business obìnrin tó wá ní idea business àbí business kan tó ń ṣe tọkọ wa kun lọ́wọ́ lórí bísínẹ́sì rẹ̀ bí bó ṣà ṣe ń wò ó bó ṣà ṣe ń ṣe bí kí bísínẹ́sì yẹn ṣàparun ló ń ṣe bí kó má bàa dá sí kó má bàa kó má bí léèrè kí ni obìnrin yẹn lè ṣe. Eh, islam ní kóbìnrin ọmọ ṣiṣẹ́ àmọ́ iṣẹ́ tí islam ní kóbìnrin ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń ṣiṣẹ́ dájọ́bìnrin à ní ìmọ̀ nípa ẹ̀ conditions wà fún obìnrin tó fẹ́ ṣiṣẹ́ kò ní gbẹ̀sìn kò ní gbàrún kò nígbà tọ́jú ọkọ kò nígbà tọ́jú ọmọ kò sí nígbà jẹ̀lúbáàbù lọ́rùn ẹ̀ kò sí ní jòkóta àwọn ọkùnrin ó gbọ́dọ̀ jòkóta àwọn ọkùnrin ìpè wọn jọ ń ṣiṣẹ́ wọn jọ wá wà ní ọ́fíìsì nídìí bẹ́ẹ̀ kò sì ní máa pẹ́ kó tó wọlé nínú àwọn ọmọdéjẹ̀mú ẹ̀ ni torí pé ilé gangan nílé obìnrin obìnrin gangan ni wọ́n pè nílé bí nǹkan bá le àbí nǹkan ò tó ní máa mọ́bìnrin ṣiṣẹ́ bọ́kọ bá ní lọ́wọ́ nítorí dáa kóbìnrin wà nílé full house wife òun náà ló sì dájú nínú kéèyàn lọ máa itú kéèyàn dé lágo mọ́kànlá láti láǹbẹ́sẹ́ kéèyàn lọ máa itú kọ́ wá sọ́lọ kọ́ wá wọ́ láǹbẹ́ lágo mọ́kànlá àti kọ́jọ̀kọ́ nínú ilé kọ́ máa náwó èwo ló dájú méjì àkọ́jọ̀kọ́ máa náwó ni àwọn ní ẹja bẹ́ẹ̀ lọ́wọ́ fáwọn ọkọ̀ wa kọ́lọ́wọ́ bá aláà kó gbọ́wọ́ wọn sí sókè ká lè sinmi bí wàhálà ọlọ́mọṣẹ́ ìṣàánú wa bó ti dáhùn béèrè yẹn wallahu a'lam wa billahi tawfiq náà ọkùnrin tó níyàwó méjì tó wá ń fi oorun jẹ ìyáálé níyà ó ń forun jẹ ìyáálé níyà ọ̀dọ̀ ìyàwó ló ṣí sí kí ni ojú tí ìsìláàmù fi wò ó. nínú ṣẹ̀ríà islam òun náà ni pé ẹni tó bá jẹ́ ọkùnrin tó bá níyàwó méjì mẹ́ta àbí mẹ́rin yóò máa pín oorun fún wọn yóò máa sùn ọ̀dọ̀ wọn lè wá sí dandan ni pé bó bá ti sùn ó gbọ́dọ̀ lásìkò nítorí pé kò sí déédéé níbi àsìkò yẹn torí pé agbára rẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ní ti máa wá nígbà mi yọ wá nígbà mi kò ní sí kíni kò ní wá àmọ́ tí tọ́ba máa mà wípé òun sáfẹ́ fi oorun jẹ́ níyà ni òye onítọ̀hún ó ti yapa àṣẹ Ọlọ́run Ọlọ́run ó bá wí Ọlọ́run ó bá wí òye Ọlọ́run ó bá wí nítorí pé nígbà wọn ti ní obìnrin tí wọ́n bá ń kọrun àwọn mọ̀lẹ́kà ó bá wí wọ́n ṣe pẹ̀lẹ́ àbí

ó ń bá àwọn ìyàwó oníyàwó obìnrin olóbìnrin tí máa ń bá wọn dápara bóyá bí àwọn níbọ̀ ó kàn máa ń bá wọn dápara ohun tó sì jẹ́yàwó nípa ní àti máa dápara pẹ̀lú àwọn kan lọ́kùnrin kí ni a ṣe fún ọkùnrin bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ Islam lábala yẹn gbogbo ọkùnrin tí ó bá fẹ́ lójú rere Ọlọ́run ó gbọ́dọ̀ ṣọ́ra láti máa dápara pẹ̀lú ìyàwó ìyàwó àbọ̀mọ tí bó ṣe jẹ́ ọ̀ranyàn fún obìnrin kọ́ mọ̀dá padà pẹ̀lú ọkọ lọ́kọ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ fún ọkùnrin náà kó náà kọ́ mọ̀dá pẹ̀lú àwọn ìyàwó oníyàwó tí máa ń ṣẹlẹ̀ arábìnrin ẹni ọmọ sákèsí pé irú ẹ̀fẹ̀ tẹ́ ń ṣe àbí àpárá tẹ́ ń dá yẹn ó ti ń kọjá ṣẹ̀ríà ìyàwó ìyàwó ọkọ lọ́kọ kan tẹ́ níta yọ pé wọ́n fẹ́ gba nígbà kan tí wọ́n fẹ́ fún ọ nìkan lágbèjúwe sìn lágbèjúwe ta ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ń bí ọtí ẹ̀hẹ̀ nínú sẹ̀ríà Islam nígbà fún nígbà fẹ́ fún obìnrin tí ọ̀lẹ́tọ̀ sí yẹn fẹ́ fún ní kọ́kọ́rọ́ èyàn mú lókè báyìí oye òun wà tẹ́wọ̀ yóò jù síbẹ̀ kété pé ó mọ̀ wà fún afọwọ́ kan ìyàwó yàwó lágbèjúwe sìn àbúrò ọkọ rẹ ó fẹ́ gbọmọ lọ́wọ́ rẹ ó fẹ́ gbọmọ lọ́wọ́ yẹn ọwọ́ mọ̀ nǹkan rẹ ni ẹ̀hẹ̀ ó gbé ọmọ yẹn ọmọ yẹn ó gbé ó gbé ọbọ̀ ó gbé ní apá apá méjèèjì ẹ̀hẹ̀ àbúrò ọkọ rẹ̀ ìwọ̀n ọ̀tọ́wájé pé ìwọ̀n náà lọ́wọ́ fẹ́ fún un sábà ọkọ rẹ̀ bá mẹ́rin tòsí ọkọ rẹ̀ ló gbé fún ọkọ rẹ̀ wà gbé fún àbúrò ọkọ rẹ̀ àmọ́ ká wá pé tó wá pé àbọ̀bọ̀ sí bákan ẹ̀hẹ̀ àbọ̀ fẹ́ gbé fún dókítọ̀ fẹ́ gbọ́ ọmọ fún dókítọ̀ oyé ọlọ́sibítù ẹ̀hẹ̀ ó gbé lápá dókítọ̀ wà gbé níbi pápá sí yẹn nísàlẹ̀ wọ́n agbá sọ́wọ́ látara bẹ́ẹ̀ ọwọ́ òní kan ẹ̀ láti sọ́ra ní gbogbo àwọn ìṣesí ẹ̀ Allahu alam. náà kí ni hijabu àbí ààyè tí bàbá ọkọ tó lè rí lára ìyàwó ọmọ rẹ̀. a ti sọ nínú bàtà ń sọ lẹ́kítọ́lẹ̀ kan bàbá ọkọ ó lè rí láti erukun erukun erukun ìyàwó ọmọ rẹ̀ délẹ̀ o lè rẹ́ṣẹ̀ o lè rí irun eré ẹ̀ irun eré ẹ̀ o lè rí bàbá ọkọ ni o o lè rí ọrùn ìyàwó ọmọ ẹ̀ àwọn táwa rí pé bàbá ọkọ yóò gbádùn sẹ́wọ̀n bí wọ́n ṣẹlẹ̀ nígbà míì ẹ̀hẹ̀ tó yẹ kí bàbá yóò gbádùn o ó ti ní bá ti ń bọ̀ kéèyàn gbé jàlùbáàbù wọ̀ ni ìtọ́lọ́ ọlọ́run dáwọn kan tó dé pé òun ò nílà káyè kan tó bẹ̀ ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ àmọ́ kéèyàn máa wá fún ọmọ lọ́yàn níwájú bàbá ọkọ ah o ti kọjá ààyè rẹ̀ ọrùn mọ́ irun erí bàbá ọkọ lè rí ó sì lè rójú rẹ̀ tọ́ba ńlọ ha ó sì ojú fún bàbá ọkọ rẹ̀ ó sì lè rí àti erékùn rẹ̀ sísàlẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n títí ẹ̀ náà bàbá náà àwọn àbúrò àbúrò náà àbúrò ọkọ ò lè rí kankan o àbúrò ọkọ àbúrò ọkọ kò lè rí ibi kankan lára rẹ̀ wallahu alam. naam wọ́n ní kóbìnrin máa rìnrìn àjò pẹ̀lú mahram ẹni tó bá jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ayíta wàyí tóbìnrin ìyàwó bá fẹ́ travel lọ sí Ìbàdàn àbírò lọrin bóò ni ó ti ṣe ṣé dandan náà ni mahram. mahram yẹ wájibu dandan ni tí obìnrin bá fẹ́ travel tọ́wọ́ fẹ́ travel anábì la tusafiru al-mar'atu illa wa ma'aha dhu mahrami ẹ̀dàkùn àwọn oníwọ́ tó ń rojọ́ mẹ́ anábì sallallahu alaihi wasallam wọn ní obìnrin ò gbọ́dọ̀ travel àbí kó jẹ́ pé maharamu wà pẹ̀lú ẹ̀ maharamu lẹni tó jẹ́ ẹlẹ́tọ́ ẹ̀ ọkọ àtúmọ̀ ń pè bàbá rẹ̀ náà ní maharamu abẹ́gbọ̀n rẹ̀ tó dàgbà àbábúrò rẹ̀ tó ti bàlágà àwọn yẹn ni wọ́n jọ tráfù abọ́mọ inú rẹ̀ tó ti bàlágà gómìnà bá lọ tó dé oyé wọ́n kọ́ sí pé ó ṣe ọlọ́run torí pé ó ti takò àṣẹ anábíwá Muhammad sallam nítorí kẹsìn ògbé wa náà nítorí ìdáàbòbò náà ni fún fún obìnrin èmi ti wọ mọ́tò rí tí n tráfù lọ sí lọrin àwọn ọmọ skul kan oyé mo bá nu mọ́tò ọwọ́ àwọn ọdún obìnrin arákùnrin kan náà tó wọlé ọmọ skul òun náà ó jòkó ti wájú mẹ́ sẹ́mọ̀ pé wọ́n mọ́ra rí èmi ti mọ̀ pèlè àwọn méjèèjì pé wọ́n dé lọ́tọ̀ọ̀tọ̀ ni mo sáà di pé wọ́n bẹ̀rẹ̀ sí ra kankan fúnra wọn wọ́n ra pure water yẹn ra um, gálà ohun um, tí wọ́n sáà bẹ̀rẹ̀ sí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gba nọ́mbà ara wọn bàbá yẹn wá bọ́lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ Ìlọrin sí ní gẹ́yìn lọ wọ́lá sojú mi báyìí àtúnwá ní ìdílé ìjọ yẹn traffic mú díẹ̀ bí aago méje alẹ́ ìlàdó gbọmọ̀sọ̀ bàbá yẹn bọ́ọ̀lẹ̀ tí ń lò yẹn sì tẹ̀lé wọ́n sì jọ lọ níjọ yẹn ni mo tó mọ̀ tó mọ hadithi yìí wípé àsìkò dá kí obìnrin kọ́ máa ṣe kíní kọ́ máa dá travel ńlọlé sùn tì náà nìyẹn ọlọ́kọ́ mọ́tà sọ bí aburú bẹ́ẹ̀ tí táyà bá fọ́ lójú ọ̀nà sí dágùn mọ́kànlá ti lù bóòlù ó ṣe rà rẹ̀ ọkùnrin gan ẹ̀rú ń bà ká wá pé obìnrin ewu ni ẹni tó bá lọ tó lọ tó dé ọlọ́run ká ọlọ́run bá ká ewu kó fún ọwá sẹlọ̀ nídìí bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ travel ó di èyí kéèyàn mú maharam lọ ó ní sẹ̀ríà wallahu alam. naam tí bàbá àbí ìyá tí wọn ti gbọ́ yé tán bá jẹ ọmọ nípa pé dandan kó dọ̀bálẹ̀ dandan kó wọn ò fẹ́ gbọ́ nǹkan mi lẹ́yìn rẹ̀ irú kí ni kọ́mọ yẹn ṣe ṣé tó bá ṣe ó lẹ́ṣẹ̀ àbí ọ̀n lẹ́ṣẹ̀ àbí kí ni kó lè ṣe. ẹ tí wọn bá ti fà á lápá tán fà á lẹ́sẹ̀ yọọ sì fàyà rẹ lélẹ̀ ẹ kọ lẹ́sẹ̀ ṣe mọ̀ pé àwọn ni wọn jẹ ń gbárùn àbí àmọ́ téèyàn bá ti sí mbẹ oye Ọlọ́run bá ní wọn níjà adá ka àlà à ṣe kàbí má lè sẹlẹ kàbí ẹl fàlà tó ti àhùmá táwọn òbí rẹ bá pa ọ láṣẹ kọ wá ṣe ẹbọ ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn èyàn sọ fún bàbá pé ẹ má bínú bàbá iṣẹ́ tẹ bá fẹ́ràn mi ní kẹsí kí ni kẹsọ ìtẹ́ bá sì fẹ́ ní kẹ bèèrè lọ́wọ́ mi pé fún yín ọlọ́run ọ̀fẹ́ èyàn jí bàbá àwọn ọmọ pé ọlọ́run ọ̀fẹ́ ká máa wólẹ̀ fẹ́ nìkan kan lẹ́yìn ọlọ àti kírun tán sìn àtún kírun sìn irun kírun tán kí kíláà ń sìn ìbá àwọn wólẹ̀ fọlọ́ ni ẹgbẹ́ tí wọ́n ti ká máa nà lẹ́ẹ̀kan ánà ibi gbà àtàbárùkù àtún fẹ́rí náà bẹ́ẹ̀ ọlọ́run lè yín máa wólẹ̀ fún torí òun nìkan lọ́lẹ̀ tọ́ síbẹ̀ ẹ̀rí wọn ni ká fi nǹkan méje ká máa fi kúnlẹ̀ fún ọlọ́ àmì ká máa fi jọ́sìn fọlọ́ lára wa erékún méje wa bí abẹ́ òsùnmẹ̀ ẹgbẹ́ olóṣù tó máa kúnlẹ̀ fẹ́ lómi yàtọ̀ sọ́lọ̀ ẹ̀hẹ́ nídìí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni èèyàn nígbà àfi tó bá dé kí wọ́n bá jẹ́ ń pa mi mo ti sọ lẹ́ẹ̀kan wallahu a'lam. ẹni tí obìnrin tó kú pẹ̀lú oyún nínú báwo ni a ṣe máa ṣe òun àtoyún rẹ̀. ẹ jẹ́ pé ọmọ yẹn kò kú wọ́n sáré ọpẹ́tẹ̀ wọ́n gbọ́ ọmọ yẹn jáde àmọ́ táwọn doctor sọ ni pé lẹ́yìn five minutes tí ìyá yẹn bá ti kú ọmọ yẹn náà ṣe kí ni ọmọ kú ẹ tó bá ti kọjá bí five minutes yẹn káwọn wòlẹ̀ tó ń dara wa láàmú mọ́ á gbé sínú sàárè oye á sìn arábìnrin yẹn tóyún tó wà ní inú ẹ̀ àwọn méjèèjì wọn lọ lè pàdé ọlọ́run bọ̀ bọ́lọ̀ sì fẹ́ bọ́lọ̀ sì fẹ́ lọ́lọ́run tó yìn kọ́lọ́mọ dára abúlé nìkan kan wà. naam wọ́n ní tàbá ń wẹ òkú a lè fẹ́ lẹ́ẹ̀mẹ́ a lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta márùn ṣé gbogbo ìgbà mẹ́ta abẹ́ márùn la máa wẹ orí rẹ̀ ni. ẹ tí a bá fẹ́ wẹ òkú ó ṣe ìtọ́ dáa jù òun náà ni pé ká kájẹ́ kọ́ mọ́ dáadáa kájẹ́ kọ́ mọ́ inú tí wọ́n ní ká tẹ̀lé ẹ̀kan ẹ̀rí wọ́n ní ká tẹ̀ inú rẹ̀ kó tó ìgbà bẹ̀rẹ̀ sí wẹ̀ torí àwọn àṣẹ́kùbọ̀ ìtọ̀ àbí àṣẹ́kùbọ̀ ìgbẹ́ tó lè jáde nítorí pé ẹ̀mí tá a fi tọ̀ tá a fi yàgbẹ́ ẹ̀mí ti lọ ẹ̀ẹ́tẹ́ ẹ̀ bá ń tráì láti tẹ̀ nínú kọjáde ó pọ́sibú kìtẹ́ bá wẹ̀ tán oyè ebi ẹ̀ ti wẹ̀ tán tẹ́lẹ̀ ń gbé lọ ní kíní oṣù kíní ní ọmọ jáde yọmọ àrùn sí àwọn tí wọ́n bá gbé e lọ́wọ́ àbáwọn tí wọ́n bá tò sí sáfù tán fẹ́ kírun sí la ìsìláàmù sì fẹ́ ká bá a sì fara wa lé nígbà táwọn wà ní kí ni ìbéèrè yẹn tó wà lábẹ́. wọ́n ní ṣé ẹ̀mẹ̀tẹ̀ẹ̀ta táwọn wọ̀nyí láwọn máa wẹ̀ wọ́n. aléwẹ̀ lẹ́mẹ̀ta aléwẹ̀ lẹ́mẹ̀je aléwẹ̀ lẹ́màrún bí ọkọ́dà àwọn fáà ní kò nígbà nítorí òkú mi tọ́lé pé bóyá nǹkan tó ń jáde átùmọ̀ wẹ̀ náà ní tó fi mọ́ nídìí bẹ́ẹ̀ aléwẹ̀ bẹ́ẹ̀ aléwẹ̀ lẹ́mẹ̀ta aléwẹ̀ irun eré ẹ̀ ṣe pé wọ́n máa náà náà ààrẹ náà ni wọ́n fẹ́ rí rẹ̀ náà tí wọ́n bá ń wẹ̀ fún yàn àtẹ́rí náà wọ́n ti bẹ̀rẹ̀ àtẹ̀rí náà wọ́n ti bẹ̀rẹ̀ Allahu a'lam. ọkọ tí kì í gba ìmọ̀ràn lọ́dọ̀ ìyàwó ẹ̀yẹ́ kan máa yẹ kó ti ṣe ó ti ṣe náà ni kò ní fi nǹkan kan lọ ìyàwó ṣé irú ìyàwó bẹ́ẹ̀ náà lè máa ṣe ó ti ṣe láì fi nǹkan kan lọ́kọ láì máa gbàmọ̀ràn lọ́kọ rẹ̀. àwọn bá ti ṣàlàyé lẹ́ẹ̀kan yìí pé kí ìyàwó fira rẹ̀ sí ipò ìyàwó kó sì fọkọ rẹ̀ sípò ọkọ ẹ̀ tó èyí tó dáa jù ẹni tètè yìí fẹ́ ṣe yọ́dà kéèyàn máa kárí along ọkọ̀ yàn kéèyàn máa jẹ́ ọmọ kí ni ń lọ torí pé tọ́ ọ̀bá jíkọ́ máa ti ń lọ tó bá padà mọ̀ ní tí ó máa túmọ̀ ni pé o ní àníyàn burúkú kan o láníyàn burúkú kan sí lẹ́yìn náà inú rò ní ti ayé ànábì gbogbo obìnrin tó bá ọkọ wá dùn sí nígbà tó jáde níjọ́ tó jáde yẹn tọ́ làwọn àmọ̀tá Eh, èèyàn máa jẹ́ kọ́ máa mọ tí máa ń lọ eh, àfi tó bá jẹ́ pé eh, aburú tó sùọ́ ọ wà lọ́wọ́ ẹ̀ aburú tó sùọ́ ìpè lágbájá ibi tó kórìíra rẹ̀ dé ọlọ́mọdé amarú ẹ̀ o tó bá gbọ́ nǹkan báyìí ó lè fa burú sèyàn nígbà yẹn lèyìn tó sá àmọ́ pé mo fẹ́ máa mo fẹ́ surprise ẹ̀ ẹnìkan tí ó ti kọ́lé tọ́tọ́ parí gbogbo lé wọ́n sọ fọ́kọ̀ ẹ̀ pé wọ́n fẹ́ káwọn jọ dé ibìkan ọkọ̀ bá tẹ̀lé lọ́ba déwájú lé lóní orí tọ́lọ̀ ń ṣe ọkọ̀ mélòó ni wọ́n wá pé òun bọ́ dúpẹ́ ipò òun ṣe adúrú kan tó tó báyìí lábẹ́ mi nítorí dáa ni kéèyàn jẹ́ kọ́kọ́ ọmọ ọmọ torí pé ẹni tí ìbá nífẹ̀ẹ́ sí yóò dáa kéèyàn jẹ́ kọ́mọ ọmọ tí lèyàn ń ṣe kọ́mọ àjẹ́ pé wà ní tùmọ̀ mi lọ́dọ̀ Allahu alam. ẹni tí wọ́n fẹ́ wa lé tó jẹ́ pé gbogbo títí ẹ̀ bíi kójó nìkan ṣoṣo gbogbo tí wọ́n mọ̀ níwà. sẹ́ni tó wà nílé àbẹ́ni tó dé. ẹni tó wà nílé bí kójó nìkan lọ́dọ̀ ọkọ ẹni tó wá fẹ́ lé gbogbo wà gbogbo tó fẹ́ ṣe náà ló ti ṣe kò yí padà kí ni kẹ́ni tán fẹ́ yẹn náà ṣe. ẹ kọ́ máa ṣe sùúrù náà kọ́ máa ṣe sùúrù ni ẹni iṣẹ́ ẹlẹ́ni kejì yẹn níjọba fẹ́ fẹ́lẹ̀ kẹta náà bí tọ̀hún ti ṣe lòun náà ṣe kíni lòun náà ṣe kò sí yàtọ̀ láàrin gbogbo wọn ọlọ́mọṣà ọlọ́run bọ̀ wọ́n sọ̀rọ̀ nídìí bẹ́ẹ̀ kíyẹn káwọn méjèèjì kan gbà pé ọmọ ìyá làwọn nínú islam kọ́dà báwọn ọ̀fẹ́ kọ̀ọ̀kan náà tẹ́lẹ̀ wọn ò gbọ́dọ̀ sábúrú síra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá islam islam so wọ́n pọ̀ innamal mu'minuna ikhwa akànkà à ń sọ lẹ́nu ọba di practical yóò di innamal mu'minuna àdó àbí àdó àdáàbí kéwòdò lẹ́nu àti ẹ̀ha ọwá di practical ibi practical yẹn lè yẹn ti máa fura sílẹ̀ pé ṣé wọ́n bẹ̀rù ọlọ́run nídìí bẹ́ẹ̀ arábìnrin tó máa fẹ́ yàwó lé kó ṣe sùúrù wọ́n fẹ́ lé yàwó Aisha náà wọ́n fẹ́ lé Sauda gbogbo náà ni wọ́n ka sára wọ́n sì rí yọ̀nà ọkọ̀ wọn bọ́lọ̀ ṣe tó nìyẹn ọlọ́run tó tó mí náà fẹ́ lómi náà lẹ̀ tọ́jú pé tí wọ́n bá wò á wọ́n máa dúpẹ́ tiẹ̀ pé mo dúpẹ́ o àmì wo ńlá àti kékeré kọ́lọ́ mọ́ fi kàn wá Allahu alam. ọkọ. nítorí pé tí arábìnrin yẹn tí ó bá ti gba àlejò ọkọ rẹ̀ tí ó ṣe dáadáa kò ní fún ọkọ yẹn nífọ̀kànbalẹ̀ tọkàn bá jẹ́ àfọ̀kànbalẹ̀ kò ní jẹ́ obìnrin dáadáa ní lábẹ́ ọkọ rẹ̀ mọ́ obìnrin burúkú náà mọ̀ sí kìíní ní ọmọ jẹ́ èyí ló jẹ owó owó jíjẹ náà ni pé kọ́ ọmọ wọṣọ tó dáa nínú ilé tọkọ ó fi mọ̀ pé ìwọ náà sí kìíní ìwọ náà wà ń bẹ̀ kọ́ ọmọ síbẹ̀ tó dùn kọ́ ọmọ síbẹ̀ tó sí kìíní ọbẹ̀ tó dùn bọ́bá ti lọ bọ́bá ti dé yọ padà ẹ̀hẹ̀ yọ mọ̀ wù láti pé yà padà adúpẹ́ à ń lè jọbẹ̀ tó ní ọba dọ̀la ẹ̀hẹ̀ kọ́ fọ gbogbo àwọn ọ́ndísì ẹ̀ kọ́ mọ bá fọ kọ́ mọ mọ́ ó ti kọ́ mọ nọ bàtà rẹ̀ ẹ̀hẹ̀ kọ́ mọ tẹ́bẹ̀ díẹ̀ kí gbogbo ẹ̀ kọ́ létò ní wọ́n ń pè ní owú nìyẹn àmọ́

ẹni pé mo fẹ́ pàkíyèsí lábala yẹn salamu aleykum mo fẹ́ pé àkíyèsí kan lábala yẹn gbogbo àwọn obìnrin tí ọlọ́run bá là ní ipa wa àwa nìkan lọ́kọ tí wá fẹ́ ká má rí sábúrú ká sì má rí sóre o wàláhì tàlà ká má rí sábúrú ká sì má rí sí oore nìkan bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní sì ń tètò tó bá ṣe wù káwa yẹn ká má máa lọ lè jókòó ti àwọn tí wọ́n ti pé méjì láti mú kan lọ́rẹ̀ nu wọn láti máa fi da ilé onlérun ẹni bá ń ṣe bẹ́ẹ̀ yóò lágbára fún ọjọ́ àlùkìyàmọ̀ nítorí pé nítorí ṣe yẹn okùn ẹ̀sìn lọ ń já yẹn okùn ẹ̀sìn látara bẹ́ẹ̀ wọ́n wá kàkọ́ọ́lẹ̀ pé nítọ́ dàrú ìwọ ni sábàbí ẹ̀ kọ́dà bàbá lọ́rẹ̀ẹ́ tí wọ́n fẹ́ yàwó lé ìwọ́gá ló tún máa ṣe wà fún pé àbọ́lọ̀ ọmọ bá sọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó tutù tẹ́mì ló fi ṣe kíni ẹ̀hẹ̀ kéde pé tòun àwọn dáyàjá ọmọ ọwọ́ ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ló kó bẹ́ẹ̀ lómi tí ò jẹ́ kẹ́mi ọ̀rọ̀ balẹ̀ ńlẹ̀ ọkọ̀ kọ́lọ̀ láàánú kọ́lọ̀ mọ́fì àṣàpèjúwe burúkú Allahu alam. àbúrò ọkọ tó já wọlé sínú yàrá tọkọ sì wà ń bẹ̀ tí ò sọ̀rọ̀ tí ò bá burú rẹ̀ obìnrin yẹn lè ṣe. arábìnrin wà nù jẹ̀lú bí. ó wà kò múra pé ọkùnrin fẹ́ bọ́ọ̀lù àbúrò ẹ̀ wá já wọlé ó sì ń wò ó. irú àbúrò yẹn kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n yẹ kí bọ̀dá rẹ̀ kó ṣe kíni kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn pé àbúrò ẹni kò lẹ́tọ̀ọ́ láti rí ìyàwó ẹni látara bẹ́ẹ̀ òun náà mọ̀ pé kọ̀dà kò ní ṣerú ń àmọ́ tó bá dákẹ́ ó ti di dayúùtù nìyẹn hmm. dayúùtù sì ó yẹ kó tara kọ́ jowú lérí ìyàwó ẹ̀ tọ́wọ́ dákẹ́ wọ́n ní jọ́ àlìkìyàmọ̀ wọ́n ní yọkọ̀ wọ nánà kó tó wọ gbogbo ọkùnrin tó ma lè yàwó iná gbogbo ọkùnrin tó fi ìyàwó rẹ̀ fáwọn èèyàn pé ọyẹ ẹ alágbájá ẹ má bá mi gbé ní ti ń jáde ọfà ìyàwó lé àwọn èèyàn ọfà ìyàwó kò kíá pẹ̀lú obìnrin yẹn pé òun lọ́mọ̀ ẹ̀hẹ̀ irú obìnrin yẹn irú ọkùnrin yẹn ni wọ́n pè ní dayo ọlọ́mọsá ìsọ wa mẹ́ irú alákùnrin yẹn yẹ kó bá gbúrò rẹ̀ wallahu a'lam. obìnrin tó kú ó sì ti dèrè ṣé àtúntúrun rẹ̀ kátó tó bá bá ni àbá fi irun tó dì kú yẹn á fi ilẹ̀ sórí ẹ̀. ọ̀rọ̀ méjì lọ́wọ́ lérí ẹ̀ àwọn fáà kan ní ẹ fi àwọn fáà kan sọ̀tẹ̀ pé káṣe kí ni kí wọ́n tú òye yìí tó bá rọ̀ yẹn lọ́rùn bẹ̀ kómi ó sá dé sàlẹ̀sàlẹ̀ orí rẹ̀ wallahu a'lam. wọ́n ní ká máa ya fọ́tò ká máa mọ èrè bèbí tó fi ṣe pátíkà òkú yìí irú ìdájọ́ wo ni irú bèbí bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n ń ta aṣọ tí wọ́n ń lò ó tó fi ń polówó. Eh, salamu alaykum rahmatulahi wa barakatu salamu alaykum rahmatulahi wa barakatu. ṣe rí ọ̀rọ̀ tí ọba yéèyàn èèyàn máa ń ṣe kí ni èèyàn máa ń béèrè ni ẹni tó béèrè yẹn kì í ṣe pé bóyá fẹ́ fi ṣàtakò kò yé ni ó fẹ́ béèrè kò sí kíni kò yé sẹ́ẹ̀rí tí wọ́n bá ti yọ orí tí wọ́n bá ti yọ orí kúrò nínú fọ́tò wọ́n yé pé ilé èèyàn mọ́ wọ́n yé pé ní kíni jàmọ́ èèyàn wọ́n yé pé ilé mọ́ nígbà wọ́n fẹ́ gbà tí mo béèrè wọ́n ní kò béèrè wá mọ́ ní kọ́mọ̀ béèrè wá gan lọ́dájú torí tí ọba ti ṣe rí ń bẹ̀ àyípè mọ́ nídìí bẹ́ẹ̀ ojú àti mú ojú àti gbogbo ẹnu tó bá ti wà lára bọ́dì kan láàmọ̀ pè ní èèyàn lẹ́yìn náà eléyìí practical ni oye practical ni wọ́n fi ṣe kódà kí kódà àwọn tó lè gbé wá gan kí ni mo sọ fún ọmọ ní inú àpò nìkan ṣe kíni kí wọ́n dì sí kódà kí èrè kọ́ wà nínú ilé mùsùlùmí inú mọ́tò náà wọ́n gbé sí títí tó fi dàárọ̀ yìí tọ́ nídìí bẹ́ẹ̀ eléyìí ò sí láìfi kankan bẹ́ẹ̀ practical ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa wọ́n máa ń ṣe dáadáa láti fi ṣàlàyé bá a ṣe wẹ̀ kú tí àwọn míì sì ẹlòmíì sì láyà nínú àwọn ọkùnrin tó jẹ́ pé alàyè ni ó ti yóò sì bá wọn ṣe kínní yẹn tí wọ́n fi wẹ̀ tán kò ní mìíràn ẹni pé tí wọ́n dami sí lójú ojú yẹn ṣẹ́jú yóò ṣẹ́jú díẹ̀ ẹnu ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn àmọ́ yóò ṣe bí òkú yẹn títí wọ́n fi ṣe tán obìnrin lọ́wọ́ lọ́wọ́ àwọn obìnrin ló ní prógámù yìí kò pọ́sìbù kan kan ní wúmù kan kọ́ máa wá ọmọ wá ṣe irú nǹkan báyìí nídìí bẹ́ẹ̀ tí o bá ti ṣe orí ń bẹ̀ lẹ́yìn náà practical tí wọ́n ń lò tán dẹ̀ kọ́fà rẹ̀ fásitì díẹ̀ bọ̀tẹ̀ ní ẹni tí ń ta ọjà ẹni tí ń tajà tí ń taṣọ kódà kí èèyàn máa gbé èrè sí wájú ṣọ́ọ̀bù àbí nínú ṣọ́ọ̀bù kódà ló jẹ́ pé láwọn ìlú ilẹ̀ lárúbáwá àwọn náà nílò àwọn kan báyìí tí wọ́n fi ń ta aṣọ obìnrin àmọ́ ẹ̀ ní rí orí ń bẹ̀ kò ní sí orí rẹ̀ ń bẹ̀ bọ̀tà àwọn òyìnbó gbogbo ẹ̀ làwọn kò síbẹ̀ tiwọn Allahu alam bí yẹn ti jẹ́ nìyẹn. wọ́n lé aṣọ márùn-ún ni ká fi sin òkú obìnrin tíyàn bá lo aṣọ méjì àbáwọn tán lo aṣọ méjì ṣé ó lẹ́tọ̀ọ́. mo tó dáa ni pé iṣẹ́ rí obìnrin ṣe mọ̀ pé ọlọ́run ọba aláàdá wọn yàtọ̀ sí ọkùnrin afẹ́kọ́jẹ́ pé aṣọ tí a bá fi wé e kọ́ pọ̀ ju ti ọkùnrin lọ kó lè bu àṣírí ara rẹ̀ wájú rẹ̀ àtẹ̀yìn rẹ̀ kó lè bàṣírí ẹ̀ ẹlẹ́sì jẹ́ pé aṣọ márùn-ún ni ti obìnrin nídìí bẹ́ẹ̀ àwọn àlùfáà ní ikima tó wà ń bẹ̀ ni wallahu alam kó lè bu àṣírí rẹ̀ dáadáa ló jẹ́ tí ó pọ̀ inú ikima tó tún wà ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a ní wọ́n lò jáàbù tán láwọn lò ìjáàbù nígbà bá dákẹ́ wọ́n lò jáàbù fún àbíwọ̀n nílò ìjáàbù tó lóun ò lò yẹn ìjọ tí máa lọ lè pàdé ọlọ́run kò wá ní ní ládámọ́ kò sí ládámọ́ nídìí bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ká sọ pé márùn nímú gan ọyẹ ó hmm. fojú rí dáadáa yẹn hmm. gbogbo ẹ̀ náà aburú fi ń san fóbìnrin yẹn kí ni yóò ṣe. ẹ kọ́ máa ṣe títí ẹ lọ kọ́ máa ṣe títí ẹ lọ dáhùn pé ọlọ́run ọba ni wọ́n ń sìn lára rẹ̀ ẹ ọlọ́run ò ní fìyàn lẹ̀ dáadáa yóò padà jẹ jáde lára àwọn ọmọ rẹ̀ àlùbáríkà yóò jẹ jáde lẹ́yìn náà èèyàn lọ lè wà lìjẹ́ náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wallahu alam. ẹni tó yàgé tínú bá ń bí ọ̀rọ̀ burúkú ló máa ń jáde lẹ́nu rẹ̀ sí àwọn ènìyàn báwo ló ṣe lè ṣe tí òfin ní máa ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ kọ́ máa rántí kí ní gbẹ̀yìn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ bá sì sọ èyí lè jáṣẹ́ wọn bẹ́ẹ̀ bá sì sọ wọ́n lè pààyàn bẹ́ẹ̀ bá sì sọ èyí lè dẹni ẹ̀tẹ́ tí yóò ní ní ìmọ̀ ní láwùjọ ẹ kọ́ máa wo kí ní gbẹ̀yìn ọ̀rọ̀ tó ń fẹ́ sí kí ni tó ń fẹ́ sọ lẹ́yìn náà kọ́ máa rántí pé ànábì lè yàn sọ̀rọ̀ kan níjọ́ mi kẹ́lí mẹ́yọ̀ kan náà ni yá wì bí ha ila jahannam yóò sì ṣokùnfà tí kó bẹ̀rù ọlọ́run pípẹ́ ọ̀dọ̀ tó bá ti bọ́lẹ̀ kò ṣe é ṣe kíní kò ṣe é kó mọ́ ètò bá rí pé kìíní yẹn ọ́sá di pé òfófó yẹn àbí ọ̀rọ̀ yẹn ó ti di ó ti di má lé sóhun la anytime tí ẹ bá ti ní fílẹ̀ bóun fẹ́ sọ kọ́mọ sí a'udhu billahi minash shaitonir rajim ọ̀dẹ̀ máa ná ti sáré ànábì kọjá lẹ́gbẹ̀ẹ́ sáré kan ànábì ni wọ́n ń jẹ níyà lọ́wọ́ báyìí àwọn sábà ní kí ni ó ṣe ànábì ni ìmọ̀ lọ lè gbé ẹjọ́ ẹlẹ́jọ́ káàkiri láti dàrin àwọn èèyàn rú èyí ni òfófó ọlọ́mọsà sọ níbẹ̀ ẹni tó sì wàásù funfun fún ọ eh, wọ́n ní kò jìnnà sí torí yóò lọ lè sọ tiẹ̀ náà fún ẹlòmíì. náà wọ́n ní ẹni tẹ́sẹ̀ ń dùn àwọn ìjókòtò ẹni ajó lórí irun yẹn ẹsẹ̀ ń dùn kò lè jó bẹ́ẹ̀ báwo ni ó ti ṣe. ẹni tí ò ní àlàáfíà kí ni wọ́n ní kó ṣe táwọn ẹ bá dé wọ́n ní kó fà wẹ́lẹ̀ ẹni tí ò lówó táwọn yẹn bá lọ mọ́kà kí ni ọlọ́run bá ní kó ṣe ọlọ́run ní kó jòkó lé Islam kò sí ìnira mẹ́ tó bá ti mọ̀ pé ẹsẹ̀ ń dùn ọ́ jòkó bá bá ma ọ̀tẹ́kùlá mọ̀sítọ̀tọ̀ tún àmìlì kan lè kọ́ dáhùn béèrè yẹn béèrè sọ̀lá ni ó ti ẹ̀hẹ́ èmi ti yanjú tọ̀dọ̀ mi dédé ẹ̀kọ́ lọ́nà yanjú dálẹ̀ nídìí bẹ́ẹ̀ kéèyàn ó jòkó bá bá ti rọ̀ lọ́rùn tó bá jẹ́ pé ẹsẹ̀ ní ń kíni ló ń dùn yàn dùn yàn kéèyàn ó tráì kó fi kọ́ra títí tó fi kíni tó

ṣó lè jẹ́ maharam lórí ìrìn fóbìnrin. ẹ amọ́tò tìyàwó àbí tọkọ. ìyẹn lọ́rọ̀ wọ́n kọ́ sọ pé tọkọ náà ló máa ọjẹ́. àbúrò ọkọ àbí ọmọ bàbá ọkọ. náà. bàbá ọkọ. bàbá ọkọ ọmọ ẹ̀gbọ́n bàbá ọkọ àbọ̀ àbúrò bàbá ọkọ. Mm, ṣó lè jẹ́ maharam fún yàn. àbúrò ọkọ náà nìyẹn. bẹ́ẹ̀ ni. kò lè jẹ́ maharam nígbà wọn ní èyí tí bí ilé ọkọ gan kò lè wọlé èyí tí bí ilé ọkọ gan kò lè ṣe òun tún súnmọ́ yín òun tún súnmọ́ kọ kò lè maharam nítorí pé ó jìnà sí ó jìnà sí àbúrò ọkọ àbúrò kò lè ṣe lànàbí fi ní àwọn sábà fi ní pátánàbí ní ìyákun ọ̀dọ̀kọ́lá alẹ́nisa ọdọ́wọ́ yín kẹyí jálu àwọn obìnrin kí làwọn sábà sọ afara yóò tó mọ́ ham wípé àwọn àbúrò wa ń kọ́ ànábì ní alhamu almout ànábì láwọn àbúrò yín à ikú nìyẹn ikú lẹ́ẹ̀fi ń ṣeré yẹn torí pé tí tọ́ba lọ lè ojú ìyàwó yín bá wọ̀ la àbójú rẹ̀ wọ̀ ìyàwó yín la ó lè àbúrò ọkọ gangan làwa ń sọ̀rọ̀ ọmọ ọ̀nkù ọkọ ó jìnnà síra wọn. náà nígbà tí wọ́n wẹ òkú lẹ́ẹ̀kan wọn ò change glove nígbà tí wọ́n tẹ inú tán fọ abẹ́ ṣé kò pọn dandan kán change glove ni. ẹ wọ́n sọ wọ́n sọ èmi gan gbọ́ngbà yẹn salamu aleykum ọ̀dà akágbé èyàn change tí ó jẹ́ èyàn change glove ni pé ṣe mọ̀ pé glove alákọ̀ọ́kọ́ tẹ lò salamu alaikum salamu alaikum salamu alaikum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀ títà gbọ́dọ̀ pọ̀ ní kíláàsì títà kò gbọ́dọ̀ pọ̀ ní kíláàsì yóò gbogbo ọ̀gùn ní lójú tó mọ́ glove téèyàn fi tábà fún òkú pé kìí sóhun lẹ́tùmọ̀ fi fọnu fún àbí ẹ̀hẹ́ wọ́n yọ ìyẹ́ tó máa ti tábà fún tán wọ́n máa tábà fún lábẹ́ aṣọ náà ni o òun ní sí ara rẹ̀ lẹ́wọ̀n ẹ̀yẹ tó máa ti tábà fún tán ah, Allahu Akbar nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́ àwọn èèyàn àjùbá náà lọ ẹni tí ń tábà fúnra rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ tó máa ti wá tábà fún tán wọ́n yọ glove yẹn wọ́n yọ dànù wọ́n wá fi mí bọ̀wọ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àlùwàlá fún. nípa ìran kíkí ṣé gbogbo ṣé gbogbo rákà náà láti máa ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim jẹ́jẹ́ kátó ka fatiha àbí alákọ̀ọ́kọ́ nìkan ni ó mọ̀. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah abad lórí rákà alákọ̀ọ́kọ́ ni a'udhu billahi minash shaitanir rajim ni ó ti jẹ́ sunna gbogbo àwọn irun tí ó kù rákà tó kù so a ní ṣe a'udhu billahi minash shaitanir rajim lẹ́yìn eléyìí àwọn ìbéèrè tí ó wà ńlẹ̀ ni a ti dáhùn yẹn èyí tó kù kò ju bí ìṣẹ́jú márùn-ún lọ tá a fi dìde tábà ní nàám. mùdákàlà yìí mùdákàlà mùdákàlà yìí àfẹ́ gógùn púpọ̀ ẹ̀jẹ̀ pé ní mùdákàlà ni pé ẹni tó bá ní ìmọ̀ràn irú ìjòkó yìí pẹ̀lú ìrìn dàgbọ́ lọ́wọ́ bá wa fẹ́ kọ́ máa wáyé lóṣù mẹ́ta mẹ́ta oṣù mẹ́ta mẹ́ta yóò máa wáyé nítorí òjẹ́ ká pé pọ́pílìkì ni pé ibi tá a wà yóò nígbà wa lọ́sí jẹ́ pé àwọn tọ́lọ̀ nìkan fún ní fọ́ọ̀mù akóríire àwọn tí wọ́n lè wá náà kọ́lọ̀ bá aláàkí kọ́bá wa sọ̀rọ̀ tí wọ́n náà rọrùn àmọ́ ọ́díò rẹ̀ yọ jáde fẹ́ni tí ọba fẹ́ gbọ́ ọ́díò gbogbo ń tàṣe níbi oṣù mẹ́ta mẹ́ta pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ìjó special class ni yóò máa wáyé nísìn a fẹ́ kí àwọn èèyàn wọ́n àwọn ṣe mọ́ Kama pẹ̀ à ń wí àbí à ń ṣe kí náà ń pè tọ́ànù àbẹ́ kan máa wá láì fi yá ìlẹ́sẹ̀ àìtàwọn obìnrin máa ń ṣe láwùjọ wa sẹ́yìn pé ẹ̀yin ríra yín jura dáwà lọ jímọ̀tọ́ lọ lẹ́yìn eléyìí lẹ́yìn èyí yìí ẹnìkan tí ń sọ fún mi ní àwọn obìnrin táníkì ń pè àwọn obìnrin kan sákè sí pé àwọn kírun lọ́wọ́ wọ́n ń fẹsẹ̀ kan lẹ́sẹ̀ yín sì ń gbé ẹsẹ̀ kó àwọn tó fi kàn ó tó gbé e kó ah, àwọn òbẹ́dà bọ́yá ẹ̀sìn mi lòun tó ṣe kíni lòun tó ń sìn ta láì ṣe pípa kòrónà níbi bẹ́ẹ̀ ó sì wà ńlẹ̀ ọlọ́run níjà wọ́n mọ̀ kò sí làǹbẹ́ ń bí sá ọ̀dẹ̀ sí lè ti yín náà àbọ̀wà lè yín ẹ̀hẹ́n ẹ̀kẹ́lá èyí bá kan gbọ́ rúmọ́sì náà ni aláwọ̀ ní jáàmà oníwọlé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀ nídìí bẹ́ẹ̀ á fẹsẹ̀ wàá fi kanra wa tí ò bá ti sí wàhálà kankan ní tàǹsá fún nídìí bẹ́ẹ̀ ẹni tó ní àrùn lẹ́sẹ̀nsì láti mọ̀ pé àrùn yẹn máa ràn e, èyí ní fẹsẹ̀ kan àmọ́ tí òní kankan ò ṣe ìfẹsẹ̀ e, kanra wọn yẹn ara àrùn ni fàyín na tẹ̀síwìyà tẹ̀sùfún fi mí tàmámi àṣàlà bẹ́ẹ̀ tabalẹ̀ ń tó fẹ́ sọ̀rọ̀ bóyá náà àwọn ìyá asista, àbáwọn sísá naa, òmù náà àkíyèsí wo obìnrin lérí àwọn nǹkan báyìí báyìí báyìí tá à ń ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá wallahu alam náà àkíyèsí àkíyèsí náà. ìbéèrè gbẹ̀yìn kí ẹ tó wá wọ́n ní ṣe ìyá ọkọ ṣó lè ṣe máhárọ̀mù ìyàwó ọmọ rẹ̀ lọ sí ìrìn àjò. obìnrin yẹn ṣe máhárọ̀mù ọkùnrin ni wọ́n ṣe ọkọ rẹ bàbá rẹ àbúrò rẹ lọkùnrin ẹgbẹ́ rẹ lọkùnrin ọmọ rẹ lọkùnrin tó ti dàgbà àwọn tápè máa rámù nìyẹn náà àbí ọmọ ọmọ rẹ ọmọ ọmọ rẹ ó ti wá wọ fifteen years ọmọ ọmọ rẹ òun náà lè ṣe máa rámù rẹ torí ọmọ ọmọ rẹ ọmọ rẹ náà bàbá bàbá bàbá bàbá rẹ ó lè ṣe máa rámù rẹ torí bàbá bàbá rẹ bàbá rẹ náà náà ọya tabalẹ̀ ń tọ́ lọ́rọ̀ sọ àwọn àkíyèsí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi. Eh, my own observation is ọ̀pọ̀lọpọ̀ Mohbad wọ́n ń wo fíìmù. Wọ́n ń wo fíìmù, wọ́n ń gbọ́ orin, wọ́n dẹ̀ fi hàn àwọn ọmọ wọn lórí Android phone tí wọ́n ń lò. Ó dẹ̀ ń ṣàkóbá fáwùjọ yìí. Sínú ilé ò bá da, àwùjọ ò lè da. Òun ló ń fa àwọn ọ̀dọ́ burúkú tó ń dàgbà sí. Ará àwọn alùsùn náà tó jẹ́ wípé gbogbo àwọn orin rádaràdá tó wà ń ta ìlàwọ́n náà ń kọ̀. Tẹ bá dẹ̀ máa tọpinpin ẹ́ẹ̀rí pé ìyàwó àfàsùnmà Hmm. wọ́n wo àwọn latest wọ́n dá ọgbà àwọn òṣèré yẹn mọ̀ táwọn ọmọ òtún mọ describe bí wọ́n ṣe ṣe gbogbo nǹkan yẹn ẹ dákun bóyá tẹ́ bá tún máa tíjókòó bá tún máa wáyé kí a ní tọ́pìkì kan tó tó bí lọ́rọ̀ social media yìí ẹlòmíì gbé android lọ́wọ́ aburú tí wọ́n fi ṣe pọ̀ gan-an ju àǹfààní ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ polygamy hmm. àwa obìnrin a ti ṣàkóbá pọ̀pọ̀lọpọ̀ lé gan hmm. látara pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹlòmíì kò níṣẹ́ méjì bí àárín ìyàwó àti ìyáálé ó sì dàrú kò ní nǹkan míì bí ó ṣe fi ìyàwó ìyáálé ṣàtẹ̀gùn dọ́dọ̀ ìyàwó tóró fẹ́ jẹ́ ọ̀rẹ́ ìyàwó àbí ọ̀rẹ́ ìyáálé wọ́n wà bà nǹkan jẹ́ débi wípé ilé mi ò ní tò mọ́ ilá ayé àṣà àtọkùnrin yẹn tọ́lọ́run bá ṣàánú rẹ̀ lókun ẹlẹ́ẹ̀kẹta náà ni ọ̀rọ̀ ẹ̀yìn àwọn obìnrin mùsùlùmí tó ẹ̀dá kan tó bá wà emphasize lórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn aburú ni kódà ẹlòmíì ń tẹ ẹ̀rí sojú orí fóònù ni wọ́n ti ba tẹlòmíì jẹ tó mọ̀ ní à ó tún gbọ́ nǹkan tó ṣe kódà ó tún sọ báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí pa rẹ̀ káwa náà dẹ̀ tún máa pera wa ọmọ asámàlékún mo fẹ́ rí yín wọ́n lẹ́ sọ báyìí lánàá ta ló sọ bẹ́ẹ̀ à ìyá sìdíkù mi ẹgbẹ́ ẹ̀yà ìjòkó kéèyàn lè mọ kéèyàn lè mọ ran alábòsí lọ bá nàbí sàtàm ṣe sọ pé ká mọ ràn wọn ní ọwọ́ asámàlékún wa. àwọn pọ́ìntì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ṣe pàtàkì púpọ̀ ní ìṣẹ̀mí wa wọ́lá wọ́lá àwọn fóònù tààrà yẹn ṣe rí àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ lélẹ́lẹ́ ayé àwọn musician àwọn ní dramas àwọn àwọn tí àwọn àwọn òyìnbó àbíkálẹ̀ àwọn tí wọ́n bá yé jẹ́ àwọn àtàwọn ní fóònù ni wọ́n panu pọ̀ oyé wọ́n ti install ọ̀pọ̀lọpọ̀ àwọn program àwọn apps kankan àwọn àwọn àwọn kankan sínú fóònù yìí tẹ́bára tẹ́ tẹ́ mọ̀ pé ó sì kọ́lá wo ti fi nọ́mbà sí ó ní ti fi káàdì sí tó ti rí pé aburú ń bẹnu fóònù tó ṣe kí ni tọ́ra yìí níbi bẹ́ẹ̀ ẹ kápẹ́ àwọn tó bá mọ̀ nípa rẹ̀ kán bá wa dìlítì ẹ̀ kó kó tó di pé a máa lo àwọn fóònù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlé ní akàn náwó lé wọn lérí ní owó ọ̀yọ́ látara tí wọ́n ń wò àti tí wọ́n ń gbọ́ gbogbo dáàmà tí wọ́n ń ṣe láyé ń sìn ọ̀rọ̀ sex sex sex gbogbo dáàmà tí wọ́n ń ṣe àti tẹlifíṣàn o àti eré kébù o àti eré fóònù o ẹ̀rí gbogbo yọ padà lead sí kíni ọ̀rọ̀ sex sex nígbàtí ọmọ rẹ̀ tí ó ti bàlágà ọmọ kékeré tádàn ọba ti bá sẹ́mọ̀ pé ọjọ́ ọ̀la yẹn yóò léwu fóònù mo bá tọmọ jẹ́ o bí tẹlifíṣàn náà ti máa bá tọmọ jẹ́ kásà ká ní tv guide a ní phone guide irinṣẹ́ ni téèyàn tó wúlò lábala kan ó sì nínira ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ kọ́dà ìnira rẹ̀ pọ̀ ju orí rẹ̀ lọ káwọ̀ kí á fò gan pẹ̀lú ara wa àwọn gúrùpù tí tọ́pọ̀lọpọ̀ bá sì ti kára rẹ̀ bọ̀ àwọn gúrùpù àwọn olófófó àwọn lámẹ̀bọ̀ kí ẹni tètè yọrọ ẹ̀ kó ń bẹ̀ ọ̀la ẹni tí bá ń ba tẹni ẹlẹ́ni jẹ́ títẹ̀ náà lè dá alìjẹsà ò lè sá ilẹ̀ lè sá tọ́ba sí dáadáa ó gbà dáadáa tọ́ba sá burú wọn náà lọ́ọ́ fi rírun kan rẹ̀ ká máa ronú pa màláíkà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa lọ́tún àti òsì ká mọ̀ lùpá fírì láti sọ tó wù wá àbí láti lọ́lẹ̀ bá ẹni tó wù wá láti rojọ́ lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́mùsà lè tọ́ wa sọ́nà kọ́lọ́mùbà aláàkó tún wa ṣe náà observation mudakhalat. salaam aleykum. wa aleykum salaam. ẹ jọ nípa ọ̀rọ̀ fíìkì ó ti kọ́mọ̀dì lọ́rùn ní ọ̀dọ̀ àwọn sisters tó kọ́kọ́ máa ya fọ́tò even ní kọ́bàtì gan wà bẹ̀ kò ń ṣe pé àwọn sisters nìkan wọ́n yà nọ́mà bọ́n ṣe wà nínú ilé wọ́n dẹ̀ tún gbé sí inú fóònù ìgbà míì gan tí fóònù bá sọnù àbí tẹ bá kọ̀ mú fóònù ẹ̀ lórí píìkì ẹ̀ lẹ̀ máa bá tó ya gèlè ní àwé staff àìsàn máa ṣe oríṣiríṣi. bọ̀dé yín sì na wọ́n láwọn tí wọ́n máa ń tún fóònù ṣe àwọn náà wọ́n máa ń kọ̀m̀pléyìn wípé ọmọ tí ń bojú fóònù rẹ̀ bàjẹ́ fún àwọn bá ti fi ń tún fóònù wọ́n rí pé gbogbo tí ń bò náà làwọn padà rí alákọ̀ọ́kọ́ ni ìwọ ni kéèyàn máa ya fọ́tò láì ṣe fọ́tò dọ̀rú rí gẹ́gẹ́ bí passport eh, eh, èèyàn fẹ́ travel lọ hajj ó fẹ́ lọ Amẹ́ríkà ó gba passport àbí ó fẹ́ ọmọ school ni wọ́n ní kó wá ya passport gbogbo àwọn yẹn tọ̀tún mọ́tò ìfẹ́ dá sí yẹn máa yá àmọ́ gbogbo ìtọ́wà ti ní í ṣe pẹ̀lú ọfẹ́ kánmọ̀ bí mo ṣe rí ọfẹ́ kánmọ̀ bí mo ṣe tó ọ̀dà kéèyàn ṣe kíni kéèyàn bẹ̀rù ọlọ́run nínú ilé kámọ̀ ya fọ́tò kásì má ṣe fídíò torí ẹni ìwú ẹni kíní ẹ̀lẹ́sì kíní ló lè bọ́ sí kọ́dà kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn tóbìnrin wà ní wáàsí lẹ́tọ̀ kámọ̀ wà lọ lè ṣe fídíò rẹ̀ níbi tó ni mo ti pèsè àkèsí lé rẹ̀ nígbà àwọn kamẹramá yìí wá sí là ń gbọ́ ẹ lè gbé ojú ya sídíkà wa ẹ dákun ṣé wà sí wà nìyẹn ó ti di nǹkan mímọ́ yẹn lọ́wọ́ náà ẹ̀ nídìí bẹ́ẹ̀ kádàkùn ká bẹ̀rù ọlọ́run ọ̀la kẹ social media yẹn ká lò fún àǹfààní tó lè tá a lè rí láyé àtijọ́ àlùkìyàmọ̀ wallahu alam. assalamu alaikum. wa alaikum salam. ìbéèrè mi ni pé lórí bóyá ẹni yẹn àárọ̀ ló kú ó dé lórí kan. subhanallah. kan tó sin ṣé bóyá ẹjọ́ yẹn ti kọ́. Oh, ẹsẹ̀kẹsẹ̀ sẹ́mi bá ti kọ́. àgbọ̀ níbo náà wà nẹ́tíwọ̀kì ni ọdẹ ẹ̀sọ́ lẹ́nu ẹ̀sẹ́ lẹ́nu mi àwọn agbọ́mọ̀ yẹn náà. àmàlẹ́kùn ìbéèrè bóyá tí òkú bá kú ní àárọ̀ tí ṣetán láti sí pé tó bá jóbìnrin ṣé wọ́n lè páàkì rẹ̀ àdẹ́sẹ̀kẹsẹ̀ yẹn náà ni wọ́n ti fún tí wọ́n máa ti dì. ìbéèrè pé ọkọ mùsùlùmí ni ọkùnrin bóyá òun àtọkùnrin ẹgbẹ́ wọn jọ ń jà ó wá sọ fún ìyàwó ẹ̀ pé kò sí ìyàwó ẹnìkejì bá ti kí kò gbọ́dọ̀ dáhùn tí yẹn sálámọ̀ sí kò gbọ́dọ̀ sá dáhùn sálámọ̀ ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ sàmà lè kún béèrè mi. ọbìlà ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn kò kílẹ̀ dáadáa sí mi kíní yẹn ò kílẹ̀ dáadáa obìnrin tó kún ṣé alẹ́ yẹn ni wọ́n ti páàkì ẹ̀ tó bẹ́ni pé ṣé alẹ́ wọ́n ti wẹ̀ àbí ṣé ní gbà lérò nìyẹn ẹ lè wẹ̀ torí pé tí ẹ̀jẹ̀ bá ti dì oyé ẹ̀hẹ̀ kò ní ṣe tẹ̀ mọ́ yóò gàn sílẹ̀ lẹ́bẹ̀ẹ́ ni nítọ́dá ni pé kẹmọ́jọ pé tẹ́fì wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wallahu alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀hẹ̀ ọkọ rẹ̀ sọ fún pé òun àti lágbájá ń jà kò sì gbọ́dọ̀ sálámà sí wọn pé tó bá sálámà kọ́kọ́ sálámà sí ìyàwó ẹni yẹn iná ni ìyàwó ẹni tí ń bá jà ọkùnrin ní bá jà bí ọwọ́ ní kọ́dà ó ti tún ran ìyàwó ẹ̀ gan eléyìí ṣe mùsùlùmí tó gbádùn àmọ̀tọ́rọ̀ àdúrà fún àmọ̀tọ́rọ̀ àdúrà fún ó fẹ́ kí aburú ọmọ ràn láàrin àwọn mùsùlùmí ọlọ́wọ́n bá ọ̀fẹ́ o ẹ má jẹ́ yẹn bínú débẹ̀ yẹn táwa ti ń jà ká parí ẹ̀ àwọn àtẹnu náà ń ṣe kí ni èyí máa ń jà. tí èkó bá ṣẹ̀ ọkọ ò sì láǹfààní kankan láti tẹ̀lé ìyàwó ẹ̀ lọ sí àjò yẹn kò sì sẹ́lòmíì tó lè tẹ̀lé gẹ́gẹ́ bí máhárọ̀mù rẹ̀ kí ni obìnrin yẹn lè ṣe kó jẹ́ kò sí gbàláyè míì mọ́. kò sí. ìgbàláyè ìrìn àjò tí ò sí máhárọ̀mù ọkọ ò ní àǹfààní àti tẹ̀lé ìyàwó kò sì sẹ́lòmíì tó fẹ́ yàn gẹ́gẹ́ bí máhárọ̀mù. kó tẹ̀lé. ni obìnrin yẹn ṣe. ibi tí ń lọ yẹn sí ó ti so mẹ́ẹ̀mí rẹ̀ ibi tí ò bá lọ ẹ̀mí ọ̀bọ̀ àbó so lágbèjúwe wọ́n ní ká wá gba sàtífíkẹ́tì nìbàdàn ó ti yé ipe tí ọba sì ti wá lẹ́yìn ọjọ́ yẹn wọn ò ní ṣe kíni wọn ò ní fún mọ́ ọkọ rẹ̀ láti bá a lọ ọkọ rẹ̀ ọ láti fi ní bá ń ṣe ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ ìbẹ̀rù ọlọ́wọ́n bá ò tó ló jẹ́ ká máa ṣe kíni ká máa fojú wò ọkọ wa yarí pé òun ò ṣe kíni òun ò lọ tó bá ní ṣe pẹ̀lú pé e, ó burú jáì nǹkan aburú aburú yóò ti bẹ̀ wá fún un e, yóò bọ̀ sí abẹ́ dọ̀rúra abẹ́ necessity bí ṣe ń lọ yẹn náà yọ́gbà pé òun sẹlọ́n yọ́gbà yọ́gbà bẹ́ẹ̀ yọ́gbà bẹ́ẹ̀ ẹ̀ wọ́lá nítorí pé ànábì láàtò sáàfì lùmọ́ra ànábì lóbìnrin ọ̀gbọ́dọ̀ dá travel àti ànábì ló ti dá kọjá yẹn yọ́gbà pé òun sẹ́ni kádọ́wápọ̀ àti à ń ṣe àjàpá obìnrin ilé tí ó lọ fá jọ márùn-ún jọ mẹ́wàá nídìí tó dáa ni pé tó bá kò sí tó burú tí tó bá wà rántí ẹ̀ pé èèyàn fẹ́ lè rajà kéèyàn mú ọmọ èèyàn tó bá ti bàlágà lọ́wọ́ kẹjọ lọ kẹjọ sí kíni kẹjọ dé tó bá dé pé bùkátà ọba léèyàn débẹ̀ wallahu alam. ẹni tó lọ sí hajj tó wá tọ́jú aṣọ haram ẹ̀ wípé òun ni wọ́n fi di òun tó ń bá kú ṣé kò sáburú ń bẹ̀. kò sáburú ń bẹ̀ kí wọ́n fi dì í àmọ́ aṣọ haram ò gbé kalẹ̀ kó máa bo òkú bẹ́ẹ̀ bá ti parí hajj aṣọ yẹn òwúlò mọ́ àwa là máa ń bá bàrà rẹ̀ láti mú wá sílé tó bá yẹ pé òun náà wọ́n rí inú lé tí wọ́n sì rí pé yóò bò kò sí tó burúkú wọn lò àmọ́ kò ní nǹkan kan tí aṣọ fẹ́ ṣe nínú ọ̀run rẹ̀ ti ń lọ ibi wọ́n wá wo wọ́n wọlé ajọ́ tí ń tàwáàfù pẹ̀lú aṣọ yẹn wọ́n wá síjú àánú wò ìrọ̀ o tó bá wù àánú ọlọ́run ṣàánú ẹ̀ tó bá wù àyà wọ́n ṣe kí ni ẹ̀hẹ̀ wọ́n jẹ́ yà Allahu alam ẹnu wọn bá ta wíì Last question. Na alaikum salaam. Ìbéèrè mi ni wípé tí ìyàwó àtọkọ bá ń gbé nílé fámìlì tí ó wá sí ọkọ nílé tí ọkọ wá ní àsáyé bá mìíràn fún wa tí bẹ̀yẹn dẹ̀ náà fẹ̀ díẹ̀. Ó wá pe ọkọ ẹ̀ láti lè dágbére fún. Kò wá lọ kó rí i pé nọ́mbà yẹn fóònù yẹn ti kú. Ìyá ọkọ yẹn wá yìí títì pé kó wá ní àwọn òlè lọ àbí tóun bá gba ìyọ̀nda. So ọkọ wa padà bílẹ̀mù ìyàwó yẹn pé kí ló tó ṣe lọ. Bàtí nọ́mbà wọn kí ni kéèyàn ṣe sí àárín ṣe mọ̀ pé ìtẹ̀lé àṣẹ ìyá ọkọ ẹni èyàn fi ń tẹ̀lé àṣẹ ọkọ ẹni náà ìyọ́nà ọlọ́run bá téèyàn wá lára ọkọ ló jẹ́ kéèyàn fẹ́ jíṣẹ́ fún ìyá rẹ̀ àbí wípé inú rẹ̀ ó dùn tó bá gbọ́ pé èèyàn ń ṣe dáadáa sí ìyá ẹ̀ tó bá jẹ́ pé ọkọ yẹn ti gbé kalẹ̀ pé whoever ọwà wẹ́lómi tí wọ́n ṣe kí tí wọ́n ràn ẹni àwọn tó jẹ́ pé wọ́n náà ti mọ̀ pé bọ́kọ̀ rẹ̀ bá ń bẹ nílé ọkọ rẹ̀ fìyà rẹ̀ ṣeré ọkọ rẹ̀ fìyà rẹ̀ ṣe kí ni kọ́dọ̀ òun ga ní ọ̀fẹ́ ní ọ̀lọ́ ká tó wá pè wọ ẹ̀hẹ̀ ẹ̀ now last question. ẹlẹ́ẹ̀kejì ni àbí ó ti ọjà fẹ́ lọ ìwọ́n tó fẹ́ lọ gbogbo tó ti pè àjò ó ti yé gbogbo tó ti pè àjò tó fẹ́ lọ lè ra lábá àbá sọmọ pé mú ara mú lọ́wọ́ tó fẹ́ lágége agége sí àjò àmọ́ ọgbà yọ̀ǹda ó sì sọ́ra asọ ihram aṣọ ihram ni asọ hajj obìnrin ò lásọ yóò wọ gbogbo asọ rẹ lọ́dẹ̀ wo jalibab tó balẹ̀ kọ́lọ̀ tó bá rọ̀ ní lọ́rùn kẹ obìnrin ò ní aṣọ hajj èyí táwọn àwọn èèyàn máa ń pẹ́ bá mi rán aṣọ ara mi wọ́n kàn ń tó wù wọ́n ni kò Islam ọkùnrin nìkan ó ní aṣọ ihram nínú rẹ̀ àti agbára rẹ̀ ẹni wọn bá yìí kan wa kọ́lọ̀n ló sábàbí oríire fún wa láyé bí àtijọ́ alkiyama subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh mo wá ní láti mo bùkátà sí láti fúnyàn bẹ́ẹ̀ ṣé mo ní láti gba àṣẹ lọ́dọ̀ ọkọ láti. ẹ ń ta gàrí àtẹ̀pà ta ló ní gàrí àtẹ̀pà naam ẹ̀yin lẹ́ ń ta ẹ̀yin náà lẹ́ ní nǹkan yìí nǹkan ọkọ lásán nǹkan tó ọkọ ni ẹ gbọ́dọ̀ fi tọrọ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ ẹ lè mú ní dúkìá yín tẹ gbé látọ̀ tẹ mú wá látọ̀dọ̀ àwọn òbí yín fún àpẹẹrẹ ńgbà tẹ ń bọ̀ látọ̀dọ̀ àwọn òbí yín wọ́n fún yín ní fifty million naira ẹnìkan wá dé wá bùkátà sówó ẹ lè múnú ẹ̀ kẹ́ fi ṣe sọ́dà kọ̀ fún tàbí ẹ lọ sọ́dọ̀ àwọn òbí yín wọ́n fún yín ní gàrí kẹ́mọ̀ pẹ́yìn làwọn òbí yín fún nínú gàrí ìhùn ẹ lè bú ń bẹ̀ fẹ́ni tó wá a sì ní ká má fi dúkìá ọkọ̀ wa ṣe sọ́dà kọ̀ àmọ́ ká gba ìyọ̀ǹda torí pé tí wọ́n fẹ́ lólẹ̀ pé ìtókù tí aráàlú fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ jẹ nù tọkọ sí lówó mi ní ọwọ́ so bí ìjẹ́ ni wọ́n alẹ́ ìbéèrè mi. asalaamualeykum asalaam. wa aleykum salaam ìbéèrè mi ni wípé wọ́n ní pé òun kọ́ta bá ní ká gbé sí abẹ́ ọkọ wa. bí ká máa tẹríba so wọ́n sọ ọ̀bẹ ní tó ní nǹkan tí wọ́n fẹ́ gbé sábẹ́ ọkọ sábẹ́ ọkọ wa accept báwo ni kò ṣe ṣe. alhamdulilayi tábà gbogbo ohun a ní kábísábí ọkọ kò ṣe ní dúkìá tiwa o ṣẹ̀ríyà gbà láàyè fún obìnrin tó bá ní dúkìá tiẹ̀ kó máa ṣe kíni kó máa kọ̀ǹtró dúkìá ẹ̀ àmọ́ kò túmọ̀ sí pé kò ní máa fi ọ̀rọ̀ lọ ọkọ ẹ òfin lápẹ̀rẹ̀ kan ọlọ́run fóbìnrin lówó nìsín ó lẹ̀ nínú ṣẹ̀ríyà Islam yóò kọ sí rìsíìtì lẹ́wọ̀n pé orúkọ rẹ̀ ni ó kọ sí kò ní kọ mr and mrs torí pé ta ló ra lẹ̀ jẹ́ mọ́ ìyàwó nígbà tó fẹ́ ra lẹ́hun yóò sọ fọkọ ọlọ́run fún mi lówó báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí kódà tó bá fẹ́ lọ ra lẹ́hun òun pẹ̀lú ọkọ ní òjẹ̀ṣe kíni ni wọ́n jọ lọ. àmọ́pọ̀lọpọ̀ obìnrin míì wọ́n máa ń ṣera wọn tó sì lérò pé àwọn ń ṣe ọkọ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ládùúgbò tí mi ń gbé obìnrin kan ralẹ̀ sádùúgbò wa obìnrin yìí gbà tí ó ralẹ̀ yìí kò jẹ́ kọ́kọ́ mọ̀ tó fi bẹ̀rẹ̀ tó fi parí ẹ̀ àwọn ọ̀rẹ́ ló mú wá níta kan padà gbọ́ ní pé obìnrin yìí jáde láyé kódà kò mọ̀mọ́ ìkankan wá ọ̀rẹ́ yìí náà ló tún wá gbẹ̀yìn wá láti wá talẹ̀ yìí lẹ́yìn pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ ṣé ṣọ́ọ̀tì ni àbógé ni ń tá a bá ní àwa la ní ń tá a wá ní o á máa gba advice ọkọ lé ní orí àmọ́ kò ní àṣẹ gbọ̀n lórí ń ní nínú sẹ̀ríà Islam. máa fún wa ní ìmọ̀ràn ṣe báyìí èmi rí pé tó bá ṣe báyìí ó lóore tó bá fún wa ní advice ká náà ṣe kí ni ká gbà tá bá rí pé advice yẹn ṣe kí ni o ó lọ torí pé ńgbà míì ẹni tó ní nǹkan máa ń rí jẹni tí ó tí ò ní lọ àmọ́ ń tá ní a gbọ́dọ̀ gbé ọkọ òun náà ni ìtọ́kọ ni àti pé ká fún lọ́wọ́ pé òun lọ́kọ wa lórí dúkìá ẹ̀ lórí ọmọ tó lórí ọmọ tó wà láàrin wa. ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ń bẹ lónìí tó já sí wípé umu ló fọwọ́ lọ́kọ. wọ́n á ti pa wọ́n á ti kún wọ́n á kàn gbé photocopy fáàbù ni. wọ́n á ti pa wọ́n á ti kún. gbogbo èdè náà bá ti ń ṣe léyìí tán gba ìjánu ìmọ̀ apàṣẹ inú ilé tán gbà kù lọ́wọ́ ààbò gbé fún umu ah, ẹ̀san padà ń bọ̀ ẹ̀san padà ń bọ̀ ẹ̀san tó ń bọ̀ náà ní pé àwọn ọmọ yòó lálùbáríkà ọ̀nàdìwà Muhammadu sọ. lórí kiri. ọ̀rọ̀ yan ọkùnrin sí obìnrin. naam. gẹ́gẹ́ bí ẹ̀tọ́ fún ọkọ tí àgbọ́yé bá wá wá fún ọkọ àtìyàwó tó dẹ̀ yẹ pé obìnrin ti jáde wáyé ó jẹ́ pé àgbọ́yé yẹn ò tó so láti wá ṣe àárín yẹn ó máa ń di pé tí ìyàwó bá dé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ tà so inú bàbá yẹn máa kò ń dùn dáadáa. nítorí ni bàbá òsì fi ń dùn dáadáa. àkọ́kọ́ wọ́n ní pé kó kúnlẹ̀ ó kí àwọn dandan dandan. ẹ̀kejì ni pé kí wọ́n kọ́ fún ìyàwó. ọmọ yẹn lè ṣe gẹ́gẹ́ bíi. ṣe rí àwọn iṣẹ́ kan bẹ ọkọ ní máa ṣe fún ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jókòó yìí àwa tá a jọkùnrin àtẹ̀yìn náà tẹ̀yìn náà jẹ́ ọmọ ìyàwó lóbìnrin àwọn bàbá wa àtàwọn ìyá wa wọn kì í ṣe hálì súnà pé ẹni tó ní àkídà súnà pure tí ò sí àdàlù kankan bẹ̀ wọ́n bí wọn sínú súnà o àmọ́ súnà yóò ṣe kíni àgbọ̀yẹ̀ yóò tó tí wọ́n yẹ pé àgbọ̀yẹ̀ yẹn tó ni ọ̀rọ̀ à ń kúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ kò yẹ kó ṣe kíni kò yẹ kó jọrọ̀ àmọ́ oníkálukú wa tá a wá jáde yìí àwa aláàlọ́ ṣiṣẹ́ yẹn nílé tá a ti jáde wa ìyàwó lọ ṣiṣẹ́ fọ́kọ rẹ̀ nílé tiwọn ọkọ náà ó lọ ṣiṣẹ́ fún ìyàwó rẹ̀ nílé kíni ẹ jẹ́ ìfẹ́ rà mí ṣe sampo lọ́dọ̀ tiwa ní ìsìn àwọn ọmọ mi bàbá mi òun dọ̀bálẹ̀ kí wọn àwọn ìyàwó wọn kúnlẹ̀ wọ́n sì mọ̀ fún wa bẹ́ẹ̀ ẹ̀ wọ́n mi yé àmẹ́mi mo ṣiṣẹ́ yẹn èmi mo ṣiṣẹ́ yẹn tí gbogbo àwọn ọmọ ìyókù bá ń dé tán bá ń dọ̀bálẹ̀ tí wọ́n ń kúnlẹ̀ tán ṣe gbogbo ẹ̀ táwọn ọmọ tèmi bá dé wọn ni ah, ẹ fi ọmọ àfa alẹ́ o ẹ mọ̀ pé ẹ̀sìn sáúdì làwọn ṣe kí ni òun làwọn ń ṣe. ní sáúdì sì ni òun dọ̀bálẹ̀ òun ṣe kí ni òun kúnlẹ̀. ata tó fi lórí àwọn ìyá wọn ọkọ ni ó ṣiṣẹ́ yẹn. kúrẹ̀ débi wí pé abáfẹ́sọdún léyà wọ́n á ní kí wọ́n gba káwọn obìnrin ilé wá ṣe kí ni káwọn á dáná sọ pé àkó pọ́sibú ẹja máa gba àwọn olóko so iṣẹ́ ọkùnrin nìyẹn nídìílé àwọn ọkùnrin obìnrin náà lọ ṣe nídìílé tiwọn náà mo ṣe ẹ̀kọ́ rí nìyẹn tọ́kọ̀ bá ti wá rí ṣe yóò kó yàwó yẹn sínú wàhálà púpọ̀ o ká má kóná fúnra wa yóò fi yàwó yẹn sínú fìtínà púpọ̀ torí pé gbogbo ìgbà tá bá ń pàdé tiẹ̀ ní wọ́n máa ṣe kí ni tiẹ̀ ní wọ́n máa sọ. Allahu ta'ala alam. Aleykum salaam. Ẹ̀jọ̀ obìnrin tó mọ̀ pé òun gbìyànjú nípa ìtẹ̀lé àṣẹ ọkọ àti ìmọ̀ọ́ṣe ojúṣe tó yẹ kó ṣe fún. Bọ̀ bó ṣe ń gbìyànjú tó ń ṣe tó tó ọkùnrin yẹn ò kí ń àfiṣèṣẹ̀ kì í sọ pé àfiṣẹ́ṣàn pé at least ó ti ń gbìyànjú nǹkan tó ń ṣe. So ṣé irú obìnrin náà lè relent bóyá kó má ṣe mọ́. alhamdulillah ṣẹ́rí èmi máa ń fi ọ̀rọ̀ ọkọ láyà mo máa fi ń wé olórí àtọmọlẹ́yìn nígbà míì sì ni yìí máa fi ọ̀rọ̀ olórí àtọmọlẹ́yìn wé ọ̀rọ̀ ọlọ́kọ láyà ṣẹ́rí ká ṣe dáadáa sọ́kọ wa ká tẹ̀láṣẹ ká bá a lò bó ṣe yẹ ká bá a lò. sẹ́mọ̀ pé ẹ̀sìn ni àgbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run béèrè lọ́wọ́ wa ṣáṣe bí ó ṣe lè lọ́wọ́ ọkọ náà pé ṣé òun náà ṣe kí ni ṣé òun náà ṣe tiẹ̀ mo rò bóyé ìmọ̀ wa ṣe dáadáa fún un kó má wàá mọ oore òun tóun ò bá mọ wàláhì ọlọ́run mọ̀ torí pé èrè méjì lóbìnrin máa ń jẹ lọ́dọ̀ ọkọ èrè àkọ́kọ́ ó ní kíkọ́ mọ̀ mọ̀ kí ọkọ mọ̀ fún ọkọ rẹ̀ kó ṣe kí ni kó mọ̀ fún. ara ipò mọ̀ fún náà ni wípé kó máa fọ̀rọ̀ tútù bá lò kó máa fìwà tó dáa bá lò kó láàánú rẹ̀ kó máa pọ́n gẹ́gẹ́gẹ́gẹ́. mo rò bóyé tó bá wá ń ṣe gbogbo ẹ̀ fún ọkọ tọ́kù ò bá fún gbogbo eléyìí tí ò ṣe fún kó má bàánú jẹ́ o àdípele ẹ̀san ń padà bọ̀ wá fún látọ̀dọ̀ àwọn ọmọ ní àwọn ọmọ rẹ̀ obìnrin ọlọ́run ti dá wọn bẹ́ẹ̀ wọ́n ó jèrè ọkọ wọ́n tún jèrè kí ni wọ́n jèrè ọmọ tí ò bá ti wá rí tọkọ kó máa bí ọlọ́run lórí kí ni lórí tọmọ kó má torí ẹ̀rú ìbùsọ̀kọ rẹ̀ bó ṣe lè wò kó má kódà àkọ́kọ́ rẹ̀ jẹ́ fásik kí mẹ́pà ọkùnrin kan ń bẹ ọlọ́run kan fún wọn ṣe fìtínà fóbìnrin òní láyé tá a wà yìí ó ń bẹ bẹ́ẹ̀ o ọkọ mi ò gbádùn òun ọkọ mi ò gbádùn rárá kò gbá rárá àmọ́ tíyàwó bá ti wá nírú bẹ́ẹ̀ yóò máa bí ọlọ́run yóò sì máa ṣojúṣe tiẹ̀ fún kó máa wá bí ọlọ́run kó máa ṣojúṣe tiẹ̀ kó máa wá retí ẹ̀sán látara ọmọ tó ṣe kí ni ọmọ tó bí fún bó ṣe yẹ kó rí ni wallahu Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Question tèmi fẹ́ béèrè ni pé bóyá ẹ̀wọ̀n ọ̀dọ̀ àwọn fámílì ìyàwó àbí fámílì ọkọ wọn máa ń ṣe mọ́lùd. kó wá dàsìkò mọ́lùd wọ́n wá invite ẹ̀ ní pé kó wá bọ̀tẹ̀ yẹn tẹ̀ ti sọ fún wọn pé àwo kì í ṣe àwo kì í ṣe bọ̀tẹ̀ ó fẹ́ dàbí bóyá bí ìsọ̀lẹ̀ ni. ṣé èèyàn wá gbàṣẹ lọ́wọ́ àfẹ́yàn wọ́n ti yọ̀ǹda. àfáà wo àfáà lè kí wà fẹ́ yọ ọkọ. ọkọ ọkọ wọ́n ti wá yọ̀ǹda pé kẹ́ni ẹ lọ ṣé tó bá lọ tó tó ṣojúṣe ẹ̀ níbẹ̀ ṣé kò ń ṣe bóyá bí ẹ̀ṣẹ̀ àbí bákan kwẹ́sàn ẹlẹ́kejì mi ní pé ẹ sọ nínú lẹ́kṣọ̀ yín ni pé ọkọ ló lẹ́tọ̀ọ́ láti kọ ìyàwó. bẹ́ẹ̀ni. ṣé tó bá wá jẹ́ pé bóyá ọkọ yẹn kò ṣe ojúṣe fún ìyàwó ẹ̀ tó jẹ́ pé ó ń fìtínà ìyàwó yẹn gan kò fún lóúnjẹ ó dẹ̀ tún wà ní kọ́ndíṣọ̀n bóyá ó lóyún kò fún lóúnjẹ kò ṣe é nísìnyí fún ṣé ìyàwó yẹn náà lẹ́tọ̀ọ́ láti kọ ọkọ yẹn àbí. alhamdulillah àkọ́kọ́ ni pé ní fámìlì tá a wà wọ́n ń ṣe mọ́lùdì ń bẹ̀ ọkọ wa yọ̀ǹda yí pé kálọ̀ bí mọ́lùdì ọkọ yẹn ò gbádùn ni. ọkọ yóò ṣe kí ni ẹ dá mi lóhùn à ń pariwo à ń pariwo fámìlì ọkọ wọn ń ṣe mọ́lùdì ńbẹ ọkọ wọn sì jẹ́ alùsùnà ìyàwó náà sì jẹ́ alùsùnà àbí alùsùnà fi alùbídíà àbí alùbídíà sì fi alùsùnà sílẹ̀ ìyẹn ló máa jẹ́ tó bá alùsùnà fẹ́ẹ́ alùbídé àdé àbí alùbídé àti lọ́ọ́ fi alùsùn náà wọ́n ti ṣì o alásàlátù ni kò fẹ́ alásàlátù oní alùkọ̀ ni kò fẹ́ oní alùkọ̀ tọkọ báyìí wá lè sọ fún ìyàwó yìí pé kó lọ bí mọ́ọ̀lù tí wọ́n ṣe nínú ẹbí wọn kọ́ yẹn ò gbádùn ìyàwó yẹn wà ní lọ kò ní ṣe kí ni jàmbá kò ní lọ. bẹ́ẹ̀ bá sì fẹ́ ṣe nǹkan àwọn ọ̀nà tẹ́ lè gbà ṣe nǹkan yẹn pọ̀ tẹ́yìn náà mà ìwọ náà mú kan nú ọ̀nà yẹn kó ṣe kí ni kò lò ó anabi ibrahim alayhi salatu wa salam nígbà tó ní ká wá lọ bòṣà kí ló sọ fáwọn bàbá rẹ̀ ìní sakim ara mi ò yá mo ní malaria tó bá sì ní ìwọ náà ló ní malaria àbẹ́ni bá ní malaria máa ń lo mímú olùdí kódà malaria nìkan kan typhoid tó ò ní lọ́rùn so ni pé látọ́ àti màkàlókì sí màásì àti khàlìkì a ní máa tẹ̀ láṣẹ níta dáká máa wá ṣe ọba tí tó dá wa ìyẹn báwọn tọ́lák àwọn àtọ́lák àti khulu kí ni ìyàtọ̀ láàrin méjèèjì ṣẹ́rí àtọ́lák ọkùnrin ní máa sọ fúnbẹ̀ni pé mo fẹ́ kọ̀ tọkùnrin báyìí lè sọ fúnbẹ̀ni pé mo fẹ́ kọ̀ òun là ń pè ní tọ́lák tó bá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run wá gbé òfin kalẹ̀ kí lòfin náà yóò ṣe sùúrù kí obìnrin yẹn kó ṣe nǹkan oṣù mẹ́ta nínú ilé ẹ̀ obìnrin tá a fẹ́ kọ̀ nísìn ọlọ́mọdé kí mi kọ ìyàwó mi o tó bá fẹ́ kọ́ tó bá ti parí nǹkan oṣù alákọ̀ọ́kọ́ a ní àǹtí tọ̀ọ̀lẹ̀kọ̀ọ́ mo ṣe kí ni o mo kọ̀ ọ́ yóò tó sílẹ̀ yóò máa bọ́ yóò máa ṣe gbogbo nǹkan tí ìyàwó yẹn ń ṣe ìyàwó yẹn máa múra sí lọ́rùn yóò máa ṣe gbogbo ẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ súnmọ́ yóò tún parí nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tó bá tún ti parí ẹ̀ yóò tún pronounce ẹ̀ àǹtí tọ̀ọ̀lẹ̀kọ̀ àmọ́ nígbà tó pronounce ẹ̀ ní oṣù alákọ̀ọ́kọ́ ó bẹ̀rẹ̀ oṣù kejì ó bá súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ kò kọ́ mọ́ ó ti gbà padà nítumọ̀ àmọ́ tó wá fẹ́ kọ́ oṣù àkọ́kọ́ ó parí ẹ̀ ó sọ fún oṣù ẹ̀kejì ó parí ẹ̀ ó sọ fún oṣù ẹ̀kẹta ó tó parí ẹ̀ ó sọ fún ó ti kọ́ nù. ó ti kọ́ nù. kí ni wọ́n ń pè ní kólóhùn ìyẹn ń tiẹ̀ ọkùnrin obìnrin ní máa bèè lọ́wọ́ ọkùnrin tóbìnrin báyìí lè bèè lọ́wọ́ ọkùnrin pé mo fẹ́ kọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé obìnrin yóò dá máàrí rẹ̀ padà fún máàrí tó gbà lọ́wọ́ ọkùnrin yóò dá padà fún ta ni o ọkùnrin yẹn gbọdọ̀ bóyá